salami. wọ́n jáde. ah okay anyway eh, àwọn ní occupant ni mo mú wa. ah okay. so this is uh, Kevin. ẹ kò lè wà. that uh, Mr. Mobolaji. ẹ ká àti ìyàwó tiwọn náà. how are you. ẹ ká ilé um, ṣé compound ilé yìí lé bẹ́ẹ̀ ibi làwọn náà wọ́n ti àti wà pẹ̀lú wa tipẹ́. Eh, alájẹjẹ báyìí ya selfie <laughs> eh, ẹ ní tenant mi. <laughs> ẹ ṣe gan ma inú mi dùn kí mo meet gbogbo yìí ilé aláyọ̀ nílé wa mo dẹ̀ máa gbádùn wa. bẹ́ẹ̀ni ilé aláyọ̀ ni. <laughs> ok mo ń jáde lọ ni so màá rí yín later. you don't have to touch me. Ah, what's that? ẹ ní láti fọwọ́ kàn she just touched me she should have. she dey by. ẹ ẹ jọ mr agent ẹ ẹ please mo notice pé ẹ wo gbogbo compound bó ṣe rí àtàwọn ògiri yìí but as in the paint and all ṣé bí gbogbo iṣẹ́ máa dọ̀tí lélẹ́ mi ò understand. no kò ń rí báyìí o anyways uh, woman tó máa wá ṣe é ọ̀la ni sátidé máa wá clean ní sátidé. ó ti wá tomorrow kó tó wá bó ṣe máa fi inú compound sílẹ̀. twice ló máa wà in a month. twice in a month. Uh, twice ló máa wà. come on that is too small ó ṣe máa wá she should come every day. baby um, anyways don't worry don't worry um, I might need láti amend a lot of things. Yeah, fine we will. because we will. I can't cope with dirt. She doesn't like dirt. Oma my, buy shit, man. Oma keep her clean. I trust me. Emma, worry, Emma, Emma. Twice a month. Yeah, twice a month. No, no. no. Oma, you take care of it. By tomorrow, my Emma, okay. He will take care of it. Imagine, look at your But overly, it's a beautiful view. Is it? Eh? Yeah, it is. Um, check and kulele yeah. Yeah, backyard. Uh, please, can you take us to our flat? Ah, okay, our Thank flat. You. Is, this way. Yeah. Honey, We need to bring. No, everywhere is in the detail, but we don't know what. I'm Ejo. Sorry, is this your security? Yes, yeah, security one here. So. tó bá máa uniform can't you just wear it properly Kill ló dé tó what? Emma binu, money má bínú mo ní so why you not wearing it. Emma binu, bínú. kí ló ṣe é tó wọ It's alright. You're a dirty guy. It's the other one. That's alright. I meet my security, my new security. Um, she mo lè bá selfie? Eh. Yeah, new tenant ni mi ṣe ti gbọ́. Hello. You don't share now. To waste me. It's not proper. Ìta ló máa ń gbé sí. Màá sọ fún spirit. Màá gbé drum I hope this is not my flat. No, this not can be our flat because this can be behind the window. Definitely not. Okay, Mr. Farouk. Okay. Okay. Apartment tiwa ni. Yeah. Okay, so it's been ló máa wà báyìí. Uh, uh yeah. Is that is that our tenant on here? My apartment. Àwọn ọlọ́gbọ́n ló kìbọn òun sí àrà òun. Flat wọn lélẹ̀. Look at my plug. Okay, okay. All over. All over. All over. So this is my plug. Yeah, plug. This is our plug. Bana update değilsin şatıklar. ẹ ṣé kí ibi wà kí darling mi lè wọnú lé. no sí kí yẹn available nsọ ọmọ ọmọ máa ṣàpàyàn gbà látọ̀ mi náà. ah no problem. ṣe problem ṣàtúbọ̀. ẹ káàbọ̀. Eh, ọ̀dọ̀ wa ẹ̀ dúró wà ọkùnrin ẹ má bínú mo ti ní kí landlord fi rányàn ṣe ti gbọ́ agent you don't have to touch oh, me sorry, you understand. sorry ma ẹ ká sọ ma bí ẹ ní sọ jọ. you just touch that thing you don't even know if it's clean or not. I cleaned it already fine. You didn't. It's fine. Oh, uh, I kissed you. And you don't touch eh? me. Uh, don't touch me. Mr. Fukumbo, you didn't. Did you touch me? Oh, she tenant. Okay. Okay. Neighbor. Eh, <laughs> Ekaso. okay. Mr. Fukumbo, uh, meet Mr. Farouk. Oh, okay. Only your coming. Okay. Uh, ẹ jọ ṣé mo lè bá yín ya selfie. mi ò máa mi ò máa. buy jẹ́ bá ya selfie my new tenant. gbogbo ẹ má bínú torí Ọlọ́run ẹ má bínú ẹ má bínú pápẹ ẹ jọ àwa èmi àtọkọ mi a lọ ṣe shopping ni. lẹ múra báyìí. bẹ́ẹ̀ ni sá aṣọ ńlá lèèyàn ńlá. oh really. kàn rí mi dáadáa gẹ. ìṣòro <laughs> yẹn yẹn àǹtí kí ló dé ìlú ìbò lẹ gbé o ìlú ìbò lẹ gbé ẹ mọ ah, báyìí kí ló dé ohun kípa yín ni. well evidence of good living. ó dàbẹ́ ẹ ṣùgbọ́n ṣáà mo ọ̀jáàbùn kankan ẹ má bínú ẹ̀yin ẹ̀ fìtà ara yín ẹ̀yin ò ṣe fẹ́ àwọn káwọn náà bọ́ síbi. ó ní hmm? she talks too much. take it easy easy now. ó ní dàda tó faláṣọ òkè kó máa sọ pé àwọn kan wà compatible compatibility wọn ọ̀run náà ti mọ wa. ẹ̀yin ló yẹ kẹ́ fẹ́ àwọn. ẹ̀yin ló yẹ kẹ́ fẹ́ àwọn. ẹ̀yin ló yẹ kẹ́ fẹ́ àwọn. ẹ̀yin ló yẹ kẹ́ fẹ́ àwọn. ẹ̀yin ló yẹ kẹ́ fẹ́ àwọn. ẹ̀yin hello hello hello hello. ṣé àwọn tí ẹ̀ka máa gbé ní kọ́mpọ́nì. wọ́n dàbò lẹ́nu ẹ̀ have you paid? Maybe you you did the transfer. But I thought you came here earlier to see this place. I didn't come to see I neighbors. I can't cope here, please. I don't Baby, know you, you don't tell me. I feel like crying right Mama, now. Baby, Yeka will flat, honey. A new tenant cried. Yeah. I ká san ọmọ kí gbogbo yín o. Ẹ rà sí. Ẹ ká san. Mo fi ìpè wà láti pé seventy. Mr. Mobolaji. Ẹ pẹ̀lẹ́. Ẹ ìyàwó tí ń kọ́. Ẹ ó ṣe nǹkan kan ọ̀ oh, òun náà ló mọ ah, ẹ. Honey. Madam, I do have mi No no no no no don't bother. Ah, èmi ò lè jókòó sórí bench tó ti expire yẹn. Ah, ó ti ní fọ́ngà oríṣiríṣi lára. I'm sorry please. No, no, it's okay. Excuse me baby. Love. Thank you. Yeah. Are you okay? I'm fine, darling. Right. Thank you, but honey. Oh, nílé wọ trouser yẹn padà sínú ilé. Right. Yes, um, tá a bá ti you have to pull it off because we máa ti fi germs lórí lórí expired bench tó jókòó Baby, I am not putting on the boxes. I don't care, you have to remove it. Okay, uh, madam, oh, eh, ọkọ tẹ̀yìn kọ. Ah, ẹ má bínú wọn sí nílé ṣùgbọ́n wọ́n wà ní àríwá mi. Ah. Excuse me, how? Ní ní bono náà wà. Ẹ wo èmi àti ìlà lọ́rọ̀ àwọn rẹ̀ mo gbé wọn wá ní kó lè ṣojú wọn. Ah. Ọ̀rọ̀ yìí ti yé mi. Eh, madam àǹtí ah, wọn bá yín. ẹ rà gbà mí ẹjọ́ torí Ọlọ́run. ẹ má bínú. kí lẹ sọ jàre. ọkọ tí yín kọ́. wọ́n ń sùn lọ́wọ́ èmi ni mo wá represent wọn wọ́n ṣe night lánàá. ok alájà àtàlájà ńkọ́. mo ò pè mí sọ̀rọ̀ o èmi kàn kọjá mi wíńdò wọn ni mo gbọ́ tí wọ́n sọ̀rọ̀ pẹ̀lú àwọn lè mọ́ mọ́ mo ti ń pè wọ́n lẹ́mi wọn náà pè wọ́n wọn pé wọ́n ti pé dé àsàlátù ṣùgbọ́n mo ṣáà ń gbóhùn àlàjá náà táwọn náà ṣáà mo ṣe wá bọ́ ta ṣe yẹbẹyẹbẹ pẹ̀lú ìbò àtàfà mo rí wọn bí wọ́n ṣe ń lọ sàsàlátù wọn ti jáde. Oh, ok ọ̀rẹ́ ti yé mi ẹ ṣe ok uh, reason tí mo ṣe pe meeting yìí ni pé àwọn tó ń gbénu lé kó tó di pẹ́ dé ìrẹ́pọ̀ náà fi ń gbé ṣọ́rọ̀ mi ti yé yín mo dẹ̀ rí pé yín náà rí pé létẹ̀ wá ilé aláyọ̀ ní gbogbo ẹ̀ lórí mọ́tò tó tó ṣe dáadáa yìí Hmm. Um, excuse me, point of correction. Okay. Um, lóòótọ́ ó necessary kí àwọn tá a bá nínú ilé yìí kí wọ́n máa fi ìrẹ́pọ̀ gbé because I observe their dirty set of people. Yes. Okay. Sherry, ọjọ́ tatidé ni mo ti sọ fún yín pé mo rí àwọn ìdọ̀tí ẹ̀wọ̀n sí i wo be compound ṣe Any ẹni bẹ́ẹ̀ tó clean máa wá twice in a month or something Yeah. dey sọ fẹ́ pé kò lè walk out I'm only ní láti adjust it because ó máa better kó máa like every two two hours Two hours. yes every two hours because kò make sense sherry honey please let me talk let me talk now. talk ẹ wo irú omi tó dára ogún see my ń sẹ̀ ó stagnant kò she flowing water but she bó ṣe dúró she oríṣiríṣi mosquitoes ló máa ló máa wà lórí ẹ̀ bó dẹ̀ ṣe wà lórí ẹ̀ yẹn hmm. tó máa ráyè tó penetrate wọ inú any flat aunty aunty can you please stop that. madam wọ́n ní kẹ́ stop that kí ni problem yìí kí ló ní tẹ ṣe ń record. kí ló ṣẹlẹ̀ lórí fóònù mi. lórí fóònù yìí. ẹ ń display lọ́wọ́ ní nàdí. ma arrest woman yìí kí ló ṣe wọ́n you don't do that. mo rí ìwà wo. excuse me excuse me.

ta ni ẹ. fàdí ẹ Eh, no, no. báwo ni. ṣùgbọ́n apá Pleasure. ló ṣẹlẹ̀. báwo ni. níbo ló ti ń bọ̀. ọ̀rẹ́ mi màṣá ó dé láti France àdúgbò mi ló dé sí sí òun wá yọjú sí. oh that's nice mi ah, ah. mú ni o wá lánàá tó ń ṣe bákan ṣé o ti wá rí epo ránṣẹ́. epo kò kí nìyẹn lọ́wọ́ yìí. ẹ eh, gbogbo ẹ ṣì máa dẹ̀rọ̀ náà lágbára Ọlọ́run torí ìlú wa tó máa ń pa mí lẹ́rìn ní tó bá fi ogún ọdún bàjẹ́ wọ́n máa expect kan fi ogún ọjọ́ tún ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. lóòótọ́ àwọn olóṣèlú máa ń ṣèlérí tó máa fẹ́ wọlé bọ̀ káwa náà máa fọkọ lọ gbé pé wọ́n ń ṣe magician díẹ̀díẹ̀ náà ní tó bàjẹ́ náà ń tó ọlọ́run dẹ̀ máa gbà fún gbogbo wa. nǹkan tó bàjẹ́ jiyàn ọlọ́run nǹkan tó bàjẹ́ gan lu yìí. ọlọ́run á kú ṣe gbogbo ẹ̀ lẹ́rọ̀ fún wa. mo rí àìgàn mi ti bẹ́ẹ̀. ìyàwó. ó represent wa kúlè ìdáná ni gbogbo ẹ̀ ń ṣe èmi ó rẹ̀ mí díẹ̀ so mo ń bọ̀ láti ibi mo lọ ṣe bísínẹ́sì kan mo ṣe ń bọ̀ báyìí mi ò ráyè ẹ̀jọ́ òun dẹ̀ ti represent mi. ọkọ tó bẹ̀rẹ̀ bọ̀ gan sí. ẹ kú lé o ah, ẹ kú jókòó ṣe wà pa madam ṣé o ti fi yín kọ. mi ń ṣàlejò náà. ẹ ṣàlejò ẹ jẹ́ báyìí. wá ń bí kí náà sọ ní mítìn. mítìn tí mo lọ Hmm. labadebẹ o ló bá dánú bí mi inú kàn ń bí mi ni inú wọn ń bí mi gan yémi tó yẹ pé mi ò láìka ọ̀rọ̀ púpọ̀ mo kàn mú fóònù mi síta pé òkè o kí n tiẹ̀ rìkọ́ọ̀dì wọn bá nǹkan díẹ̀ tó sọ n bá mú Instagram video fifteen seconds ipò òkè o jẹ́ n tiẹ̀ rìkọ́ọ̀dì díẹ̀ nínú kan tó ń sọ n bá dẹ̀ wo pé kí post yẹn yẹn ṣì ń lòdì lọ́wọ́ ní bá tún ṣe one minute video pé kí n save yẹn sórí fóònù mi tí bá ti gbọ́ opinion àwọn ní fifteen seconds tán bó ṣe pariwo lé mi lórí yẹn o pé mi mú fóònù o èmi mú fóònù báyà dákẹ́ ń bá wọn bá bẹ̀rẹ̀ sí máa ya fọ́tò wọn tó tiẹ̀ mọ̀ pé mi ń yà bẹ̀rẹ̀ sí máa capture bó ṣe gbá fóònù mọ́ mi dání lọ́wọ́ nìyẹn inú bí mi gan. àní kí ni kókó nǹkan tí wọ́n sọ ní meeting. Ah, ooo ọkọ mi máa ń ṣe mi àní èmi báyìí mi ò gbọ́ nǹkan ẹ̀yọ̀kan tí wọ́n sọ inú bí mi bọ́ mo rò títí ẹ mi ò n kò dákẹ́ pé òkè ẹ parí mi tí n bá ń wò. oṣù ha o tí mò ń kọ́ sùn tí mo sì báyìí pé. bọ́dákì èmi sọ wá ọkọ mi ah, bọ́dákì yẹn ṣèyàn gidi o èèyàn burúkú ni nígbà tí mo ti rí tẹ kẹsẹ̀ lẹ́sẹ̀ tẹ ń bọ̀ nílùú àti mo ti mọ̀ pé máa rojọ́ ń bì báyìí nítorí ọ̀rẹ́ ọkọ ta ni ọkọ tèmi lèmi fẹ́ mi ò mọ̀ yín rí o ẹ bá gbá amẹ́ríkà ni bí olórí burúkú bọ́lá ti wá lẹ́yìn onírọ̀ nìyí o ọkọ mi mo ní evidence náà lẹ́mi tó yẹ pé gbà tí mi ò ṣe fídíò mọ̀ mo bẹ̀rẹ̀ sí máa ya picture ó yá ẹ wá fi bí ẹ fi bí tẹ́tí káwọ́ sókè tẹ́tí kẹ ó yá ẹ wá fi wọ̀n mi fọ́tò. ẹ ọ̀ní sórí fifteen seconds one minute tó máa ń ṣe lórí Instagram tó bá jẹ́ pé ìyẹn lọ́lọ́run fi fi atẹ́gùn àlàáfíà sí ẹ fún one minute ni á dáa fún wa o mo lọ ṣe wàhálà oúnjẹ tèmi àti ẹ máa jẹ kó dẹ lọ represent mi rodensin ló ń sọ wóróworó gbogbo nǹkan tó ń discuss tó yẹ kó jẹ́ nǹkan àṣírí ó mú gbogbo ẹ̀ ń tẹ sáfẹ́fẹ́ ó ṣé o mọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn ẹ̀gbọ́n ya wèrè ni ó yẹ kó mú fóònù ẹ̀ kó fọ́ ni. dúró kí ni social media gbogbo tó ń ṣe kí ló dà fún. ọkọ mi ò mọ̀ pé gbogbo life mi orí social media lọ igbógo láti pàdé ṣé bí orí social media yìí ni ó mọ̀ pé mi ò ń mú òfò tì ń bẹ́ẹ̀ níbo dáì tó yẹ pé bó ṣe ń wọlé báyìí first one pí mo yà wọ́n wá òun ó yá ibo láti káwọ́ ọkọ mi. ok tá bá tiẹ̀ pàdé ń bẹ̀ tá a bá pàdé lórí social media ṣé tó bá ní kó lọ ṣe business bó ṣe máa ṣe ń bẹ̀ náà. a ah, mi lè ṣe ọkọ mi tí fóònù ìbá ti wà ṣebí kí máa yà wọ́n ni kí dẹ̀ máa record video. gbẹ́nu sọ̀rọ̀ jáde ṣé tó bá ní kó lọ ṣe business tó bá wà. fóònù dání lọ àwọn èèyàn wá tẹ̀kẹ̀ wá ní wọ́n wá rí po serious àbí. Ah, mo ní followers ju celebrity mi lọ lórí facebook five thousand plus followers if àwọn ò lè fọ wọn ò lè hard mi gan mọ́ bẹ́ẹ̀ lórí instagram mo ní two hundred and fifty thousand kò easy ọkọ mi o kò easy mo ní followers ju celebrity mi lọ. sista mi mo ti mí ìsan kú bọ́lájì so mo fi pé kí n lọ kí wọn. Hmm, ó wà okay and eh, since tí o tẹ̀ tún attend wedding wọn so i think it's okay. ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ìyẹn ò kí n ṣẹ̀bi mi o because àwọn náà lọ gbé wedding sígbà exam mi wọn ò dẹ̀ lè expect kí n fi exam mi sílẹ̀ kí n lọ fún wedding so kò kí n ṣẹ̀bi mi tí dáàdì bá dé máa sọ fún un pé mo fẹ́ lọ kí wọn. àbí ẹ̀yin náà fẹ́ lọ ni èwo ni àtijọ́ máa kẹ́gbẹ́ kiri no àṣebẹ́ mi wà wedding mo dẹ̀ tún ti lọ́lé wọn lọ kí wọn after wedding so. mo ti gbọ́ kò Salam. alaikum. Wa alaikum salam. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ yín náà la sọ kẹ́kọ̀ọ́ wọlé mi. mi ṣé wọ́n máa ń fárí lẹ́yìn olórí. ọmọ yín ló ń sọ̀rọ̀ yìí. dádì mo sọ fún sísá mi pé mo fẹ́ lọ kí ọ̀nkù bọ́lájí àti ìyàwó wọn ṣe mọ̀ pé mi ò lọ fún wedding wọn so kí n kàn fi yẹn make up to them so má lọ fi yẹn mọ ìyàwó wa àbí kí lẹ fi o. owó òkè àbí kí ló rí sí. owó òkè báwo ẹ jẹ́ kí n pè é torí ọkùnrin lọ sílé onílé náà ṣe wọ́n invite ẹ̀ ṣùgbọ́n káwọn òǹkà gbó orúkọ bẹ́ẹ̀ kúrò ní áfíríkà mi bí wọ́n ṣe bẹ́ẹ̀ lókè ṣọwọ́. Hmm. hello. hello alhaji. rárá sàrẹ́ pẹ̀lẹ́ ọjọ́ kan pẹ̀lú wọn àwa ni ẹran. àlàáfíà ni sàrà dúpẹ́. ẹ ẹ adúgbò fọlọ ẹ ẹ pẹ̀lẹ́ sá. yà ok. oh. <sighs> Alhaji ṣé nítorí àbúrò mi fásitì ọ̀dọ̀ mi lẹ ṣe máa ń pè mí. nà kò lè tó yẹn ẹ ní kó máa bọ̀ náà ẹ̀kọ́ ní kó máa bọ̀ nù. ṣé o máa délé mi wá in fact kote dé ìbá ní òru wọn á ṣílẹ̀kùn fún táwọlé. yes sir. Alavi ló Alavi àlàáfíà ló wà. Ami, ami, ami, ami. all right. Yeah. Um, baby. Yes, sir. Alhaji ló pè Oh, Oni, did you just show that two billion? You don't have to put it back on the chair like that. Oja ṣe mo kó ti Excuse me, Oja jábọ́ sílẹ̀ and I picked it up and I dropped it here so what, what, what, what is wrong about that? Omo mọ̀ pé lè ti kó dọ̀tí lẹ́lẹ̀, o dẹ̀ chair, it's not proper now. Oni, you know the right thing, kò kọ̀ kí n wẹ̀ ni, kó now, eh? Why would you do that? I'm sorry. Mọ̀dísọ́lá. not get me mad. What is your problem? So you drop in Oloni? I bought it with my money and I can buy a hundred of it. Kí ni jábọ̀ dẹ̀bẹ̀ tí sọ̀rọ̀ bẹ̀rẹ̀ pé kí ni kan? Kí ló wà bẹ́ẹ̀ gan? Kí problem me? Ṣé o bá jẹ ni? Ṣé o ti wá fọ́? Ṣé ti fàya? I'm sorry but mo kàn fi hàn pé a ní láti. Ṣé o sọ̀rọ̀? Kí ló yẹ torí drop lè jábọ̀ mọ̀ dẹ̀ mú? òun mú trófìlò lẹ̀ lóde sọ́sórí chair ṣé òun mọ̀ ó ti lè kó nǹkan. tó bá wúkọ́ máa bá kinní mẹ́ lójú ó máa wà á kọ́ ilà kí ló dé tó tó ṣe wọ́n wọ́n wọ́n dẹ̀ máa fẹ́ sọ àwọn ẹgbẹ́ wọ́n nìkan lóbìnrin tí ó ní pẹ́ẹ́. don't don't do what don't do what mama never dara kí ló dé must you complain about everything alájú ló pẹ́ mi sọ́dún ṣùkúrà bọ̀ wá bọ̀ wá spend time pẹ̀lú wa sọ́wọ́n ní mo ní lára rẹ ni. Bobo is baby there. Can you imagine? Who is that? Oh. Hey, the one, the one, listen. Please, just, just hold on. Hold on. ẹni sùúrù ẹni sùúrù ẹ má bínú mo sọrí rẹ má bínú bàtà um, but wọ ní. my mi ò dọ̀tí. ẹ ẹ máa ní láti bọ́ yẹn sílẹ̀ ẹ bọ́ síbẹ̀ yes please thank you tó yẹ fẹsẹ̀ sí ẹ kó èyí tẹ bọ́ yẹn wá. kò dọ̀tí tuntun ni ní níyọ̀ ọ̀yọ́ ọkọ mi ló rà fún mi. ẹ jà fi síbẹ̀ yeah thank you um, ẹ ṣe so ẹ fẹsẹ̀ sí relé yes ẹ wọ dáadáa ẹ wọ dáadáa. Eh, ẹ pẹ̀lẹ́ <laughs> ẹ ra ẹ ká sọ ẹ ní sùúrù ẹ ní sùúrù. mo fẹ́ kí dádì wa. ẹ kí wọn mi kẹ má kí wọn. dádì wa. ẹ kú jókòó ẹ wò ẹ wo èmi gbọ́ ariwo yín lóòótọ́ ọ̀dọ̀ yín ni mò ń bọ̀ ṣùgbọ́n ariwo yín pọ̀ ẹ má já o ẹ má jẹ́ kí ṣokó sí yín láàrin o àní rí kó ṣe dáadáa ó wa ẹ jọ ẹ má gbèsù láyé o ẹ mọ ẹ jọ ṣé ẹ ní Yorùbá fíìmù kan báyìí ọmọ líle last assignment ó ṣẹ̀ jáde ni kẹ̀yà mi iná wà báyìí ẹkú dẹ̀ mọ̀ kí n mọ̀ pé mo ti sùn sùn ojú ti wú kò dẹ̀ sẹ́ni tí mo fẹ́ máa bá rojọ́ àbí ẹ̀ máìlì kí wọ́n máa wò ní ọ̀dọ̀ yín. anyways um, mi ò ní. ọmọ líle last assignment ni ó ṣẹ̀ jáde olódù gan. mi ò ní. ẹ jẹ́ kí n wo bí kẹ́ kọ́ àwọn. ọ̀gbẹ́ni àti. àti ìṣúra yín o ẹ ṣúra nǹkan ẹgbẹ́ mọ̀ ọ́ tó láti ìṣọ́ọ̀tì ìbùtì ẹni sùn ẹ máa ní ẹ ti bẹ́ẹ̀ ju o ah, ẹ ti bẹ́ẹ̀ ju kó lè dá ṣé ẹ tẹ́ kí educate yẹ ẹ̀rí tó ṣé mo kí marriage woman ní tẹ́ bá ṣe báyìí tẹ́ ìbọn kúrò sínú ilé onílé tẹ́ ìyá fíìmù kiri fíìmù ẹ̀lú lọ́ta tí ẹ̀ lè lọ́ra kódà ṣe ẹ wá máa lọ ẹ wá máa lọ. fíìmù yẹn ju ẹ̀rọ àwọn onídìí last assignment. ẹ wá máa lọ. dájú ẹ ṣe thank you you can take your money ẹ wá máa lọ ẹ ní sùúrù máa kó fún just just calm down calm down Hey, ní ẹ bọ́ báyìí Odulaye. láyé o ẹ bọ́ sápá Oh, ẹ dúró ó like bọ́ yẹn yeah thank you ẹ bọ́ síta ẹ bọ́ síta ẹ bọ́ síta ẹ thank you very much. Daddy wa ẹ ṣe That is it that is it you are never accommodating o ò lè gba onílé o ò lè gba àlejò o ò gba ọ̀rẹ́ just neighbor next door neighbor ló wà lọ́tún níjàde yẹn. so kí aláwẹ̀ kó wọnúlé kó kó àwọn ìdọ̀tí tó ti ń kọ́bọ̀ láti láti flat òkè. my baby you are a woman you need to be accommodating báwo ló yẹ wà onídọ̀tí lára bọ̀. of course i'm accommodating but like, i can't allow dirt in my house. listen you are gonna be a mother soon you are gonna have a son. so you don't have to be like this to towards people. my my listen my kids listen. honey i don't like it. Oh. stop ayẹkẹ ọ̀rọ̀ wa ní àmójútó nínú ilé yìí o a ní ìdádúrà gidi o. kí ló dé. rírí aláṣọ́pọ̀ nínú ilé tajọ́ ń gbé yìí o ó ṣàmọ ìkan lára àwọn tó ṣẹ̀ṣẹ̀ kò dé yẹn èyí pupa fò tó dàbí òyìnbó tó mọ̀ yẹn tó jẹ́ pé tó bá ti rẹ́rìn báyìí tọrọ máa ń yọ bí. ìyá ají ṣe fi ni. rírí aláṣọ gidi gbáà ni tó bá mọ̀ nǹkan tó ṣe ní èmi yìí wo tó bá nǹkan mo kàn bẹ̀rẹ̀ sí ní gbariwo yẹn ní mímọ́ kó tèmi náà tiẹ̀ wá ní compound mo bá ní pé kémi náà tiẹ̀ yọjú lọ bẹ̀ o kí n lọ bá wọn pẹ̀tù sí já lẹ́yìn náà lọ ṣe inú ilé wọn. lóòótọ́ lóòótọ́ kí sẹ́ẹ̀tì ni mo ní pé kí n lọ tọ fíìmù kan ní ọmọ líle àti ajere ó ṣẹ̀ṣẹ̀ jáde ni o mo bá ní kí n lọ bẹ̀ pé kí n lọ tọrọ. sori mo fẹ́ wọnú ilé wọn báyìí ni ló ní pẹ́pẹ́ sí kí mi máa wọlé bàtà tuntun tí mo wọ̀ ó lè mi ti fi kó ìdọ̀tí wọlé ló bá mú sílípàsì ó mú bàtẹ́lẹ̀ ó sọ sí láìlọ́n ó mú sílípàsì ló fún mi kémi wọ̀ wéré ni o mò ń kìlọ̀ fún yín báyìí má débẹ̀ o. àǹtí judith àǹtí judith àdúpẹ́ àdúpẹ́ mo kó yín jẹ dákú ẹ yàtọ̀ gan-an ẹ ti wá dùn léni o. o ṣe o ṣe kí ni mo mú wá as usual jọ ọ̀rẹ́ mi kan wálé ó lè wá bí ní bóyá bíi ọ̀sán ọ̀ kí n ṣàtòdé ń rọlẹ̀ tó bá ti wá jọba mi fún un. Mm, mo ti sọ fún pé ibí náà ló ti lè rí kí. Ah, ibi tẹ́ ẹ̀ ràn mí màá jẹ́ kọjá abẹ. ẹ̀yin yàtọ̀ ẹ̀yin ṣe ń tẹ́ mo àfẹjọ́ pa mí tẹ́bí bá ń pààyàn tó bá déwájú tiyín báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ ti mọ nǹkan tó ń ṣe. ẹ ṣe. àní máa ṣàwọn gbógun ti ṣe ìyá tó ṣú ọ mo kó yín yẹ jù ẹ̀yin ojú àwọn tó máa rojọ́ rojọ́ rojọ́ rojọ́ rojọ́ tí ò ní yọ owó. ó ṣe gan-an máa rí ẹ ń rọ̀lẹ́. Ah, kò sí wàhálà ẹ ṣú ọ̀gàn ah, ìyá aláya ìyá ọbẹ̀ anímáṣàwọn gbógun ti ṣẹ mi lè ráwọn eléèké bí pa mi. ṣébi ló ń fi ọ̀rọ̀ tó fi ń gún lára. irọ́ mi ò lè bu yín. èmi lẹ́lẹ́jọ́ wẹ́wẹ́ èmi ni mo máa wá bí tí mo máa tójọ́ tójọ́ tójọ́ tójọ́ àbí bẹ́ẹ̀ kọ́. mi ì bu yín. ìwà ti bèrè aláradà gèdè tó wá ń bíbà tó rí mi lórí ìjókòó tí kò lè kí mi èmi lẹ fi ń pa o àbí bẹ́ẹ̀ kọ́ èmi lẹ fi ń pa torí pé o tọrọ fifty naira lọ́wọ́ mi pé o fẹ́ fi ra búrẹ́dì mu ní pé mi ìdí ṣéńjú ìdìgbà tó mi máa di kí n tó lówó ló ṣe ń fi mí pa lójú àwọn oníbàárẹ̀. ẹ má bínú. orí ẹ ti burú àǹtí tó wà nínú next compound níbẹ̀ yẹn ṣèbó ló wáyé. ẹ àǹtí Judith. Judith lẹ́ ń pè. a ní má ṣàwọn <laughs> oṣù ọ̀dà kú òun ní. òun náà lè fẹ́ kú gbọ́dọ̀ ṣàwọn kó gbọ́dọ̀ ṣáwọn ẹ̀ ìwọ náà sọ nítorí pé báǹkì ló ti ń ṣiṣẹ́ ṣé ìwọ mọ̀ pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó ń ṣẹ́ nu báǹkì yẹn mákẹ́tì náà máa ń ṣe mákẹ́tì náà máa ń pè wọ́n wọ́n máa ní pé kán lọ sílé àwọn olówó tó lówó dáadáa wọ́n á ní kán ṣaṣẹ́wó lọ kán lọ wówó wá kán kó wá sí báǹkì wọn irú ẹ̀ ló ń ṣe àwọn òbí dáa àmọ́ ṣá ayéké torí mo rí pọ́ lọ́wọ́ ẹ̀ ni kó wá bá mi kìlọ̀ fún sórí tòkun bomi tó wà nínú ilé yẹn ó tó mi jẹ ó gbọ́dọ̀ ṣàwọn sí ọkọ mi tí o bá gbé ìjà wa bọ́kọ mi ikú ni o ọlọ́run ẹni bá mi sọ fún. mo ti kárí má ti máa wò lórí ọ̀rọ̀ àwọn àwọn kòríà fíìmù ṣá ah, ẹ̀kọ́ wo ni ń kọ́ ń bẹ̀ ní ìsinfa ẹ kó gbé sí islamic station àbí kó gbé sí kíní náà bóò ni ẹ kúlé àlàáfíà làbá yín. àlàáfíà ni. Ah, omi rèé oúnjẹ dà. mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe mí jẹ ni. Ah. Karimat kí ló dé òṣòúnjẹ ṣe bẹ́ẹ̀ náà lẹ́ni kí n máa kírun always eléni kí n máa ṣàdúrà ní wákàtí wákàtí kí n máa tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ òun náà ni mò ń ṣe. Ah, anabi eh, wa muhammad sallam ó ní láàdọ́ rárá wọ́n láàdọ́ rárá mọ́ nìyẹn la mọ́ sì jẹ́ wọn ní wọn náà la o ti wá nímí la báyìí ó ti nímí la ah! Ah! àdánù mo ti jáde lọ kó lè dáná mo bá lọ mo wá dé sí o wá lóò tí dáná oní àdúrà lọ sí gbogbo nǹkan ló lásìkò tiẹ̀ ọ̀tọ̀ lásìkò àdúrà ọ̀tọ̀ lásìkò tó dáná oúnjẹ fún mi tí máa jẹ ah! eléyìí dáa. ẹ má bínú. ṣì ni má bínú kí binu bínú ogún mi wá kí n máa mú mi bíi kẹ́tẹ́kẹ́tẹ́ láì ṣe ra kún mi orí kí n máa mú mi. alájì mo ní kẹ́ má bínú ok ṣé kí n má bá yín bu gàrí sínú omi. mi mú gàrí mi ṣe lẹ́wọ̀n oúnjẹ gidi ni kò bá ń ṣe wá àtàrọ̀ mo ti jáde lọ́wọ́ náà mo ṣe wọlé wáyé kí n jẹun ni. àbí kí n má bá yín ra ẹ̀wà. ẹ̀wà wèrè wo ẹ̀wà tí ó lókuta èmi ò jẹ wá o. alájì ṣé bẹ́ẹ̀ náà ni kí n máa ṣe àdúrà wákàtí wákàtí kí n máa tọrọ dárí jẹ́ ẹ̀ṣẹ̀ òun mo ti ń ṣe látàárọ̀. inna laha gafuru rahim lọ́lọ́wọ́n ọba kò sì gbàdọ́ bá wá gan àsìkò tó bá yẹ kó o ṣe àdúrà ó ṣe àsìkò tó bá yẹ kó o dáná oúnjẹ fún mi ó dáná oúnjẹ fún mi ó fi ibi pamí lójúmọmọ ó tún fi ibi pamí náà ní òru gbogbo ẹ̀tọ́ mi òun fi dùn mí sọ yẹ kó rí bẹ́ẹ̀. alájí ẹgbẹ́ rédíò mi ni wọ́n àti fi ń sọ ọ̀bí rédíò asọ̀rọ̀ má gbèsè mo dẹ̀ ń bẹ̀yẹ̀ dẹ̀ ń pariwo ẹ wo ẹ má jẹ́ ń wọ yìí o ẹ má jẹ́ ń kí fún yìí o ṣé wàá òkè ah, kí ni problem yìí. mo ti dákẹ́ tó o bá ní dákẹ́ mo ti dákẹ́ má jẹ́ á pariwo àkàrímọ̀ tí rántí pé gbogbo àwọn neighbors wa tá a mọ̀ bá parí ìjà tá a mọ̀ fọ̀rọ̀ lọ́nbọ̀ wọn ò gbọ́dọ̀ tún mọ̀ gbáriwó nulẹ̀ yìí Masha Allah mo ti wá gbé dákẹ́ báyìí kò sí wàhálà. ṣé ẹ dẹ́ mú mi àbí kí n rọ yìí ni. ẹ ẹ máa gbé lọ n ní sùúrù tó fi tán. ǹjẹ́ ń bẹ̀ wọ́n dẹ̀. sáré bá mi dáná oúnjẹ. lọ́mọ jẹ́ra jára mi ó wára dìgbòlugi ni. jọ má bínú ṣó ti gbọ́ torí ọlọ́run má bínú mi ì mọ́ mọ̀ ìgbà tèmi gan ti rí fóònù mi tí mo ti rí miss call tó jẹ́ o ti pè mí bíi thirteen times ọlọ́run ó dùn mí gan torí mo mọ̀ pé fẹ́ tíra láti sọ nǹkan tó fẹ́ jẹ nígbà yẹn kí lè máa dáná fún ẹni má bínú jọ nítorí ọlọ́run mo ti gbé ráìtì kaná kò ní pẹ́ jiná ó dẹ̀ ní bílíìvẹ̀ ọlọ́run nǹkan tó dùn mí rí nínú compound ilé ni òun ló fà sórí tí mo bá bẹ̀rẹ̀ sí ní sọ fún ẹ bọ́dọ̀ wà kọ́ máa rẹ́rìn-ín ọlọ́run ah toks o mọ lady tó pupa tó wà ní next class wa yẹn tó máa ṣe bí má kanlẹ̀ yẹn tó máa tọpẹ ṣẹṣẹ kó dé tó pupa fò báyìí ah bẹ́ẹ̀ lásán ni o ah tó bá ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní jọ tó máa tọpẹ bẹ̀rẹ̀ sí ní jà lẹ́nì mo sùn jẹ́jẹ́ mi ni mo gbà yìí gbò ìgbà ìgbò mo rò pé kí ló ṣẹlẹ̀ mo bá sáré lọ sálẹ̀ pé àwọn náà ṣàánú mi o ewu léwu la kó wa ìbà ọ̀nà ìwé ìdí kílílé ọkọ mi ò dé sí ilé n bá débẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní tú ló tú bí sọ̀gọ́ ló tú bí ẹni tó gbé nǹkan mi ló ní pẹ́pẹ́ sí ọkọ òun olóòórùn ni ṣó gbọ́wọ́ ẹ̀rì kíyàwó sọ fún ọkọ pé olóòórùn ni ẹ o pẹ́pẹ́ tí mo fowó tó ẹ inú ibì kan tí ò dá ló gbé dàgbà olóòkọ òun olóòórùn ni mi ò lè gbà á kí òkò sọ bẹ́ẹ̀ fọkọ mi àbí kí òkò sọ bẹ́ẹ̀ fún ẹ̀gbọ́n mi mo máa bọ́kọ̀ lórí ẹ̀ ni mo bá ṣàwọn òpin níbo ló fẹ́ bá yàrá já èmi náà bá dún àtẹ̀mí àti olórí burúkú ayẹ́kẹ́yìn labájú la bá ń wò là ń wò wọn là ń wò wọn. ìgbà tó bá parí títí wọn kí n lọ sùn ó mọ àtọwálé lẹ́tọ̀ọ́ Ah, tó fà ìbá ìfúnpá yẹn àti jújì bàtà yẹn ló náà bá wọlé. ìgbà tó dé mo bá ti ń wá táyé kẹtù ìsàkùn bá ti sáré yọjú pé kí nìkan tó ṣẹlẹ̀ o tó bá yí nǹkan tó kó sí mo wò wò wò wò mo fẹ́ wò pa mo wò báyìí mi ò rí wò tó bá yí kátó tó wọ̀ ó ṣáà mọ bí àwọn báńkà bó ṣe máa ń múra bí aṣẹ́wó yẹn bẹ́ẹ̀ ló ṣe múra tó bá rí mo kàn ń wò báyìí láyé kẹ́ máa dáhùn ah àti judith ẹ fún mi ní nǹkan àti judith ẹ dá agan ẹ fáyọ̀ mọ̀ pé olóṣèlú alátẹnujẹ Ah, ládùúgbò yẹn lọ́rùn ẹlẹ́dàá mi ò dẹ̀ rí mi. mo bá tún bá yéé mo bá ti sáré òkè kí ló tún ṣẹlẹ̀ wọ́n ló lè mọ condition mi. làwọn obìnrin kan wà lórí ọ̀kadà ló bá ti ṣubú. a ah, mo rò pé mo ti tọ́ wéèrè ọkọ mi ò sí lè mi nìkan wọ́n lọ́n tànú mi kí lè lé pẹ̀lú condition mi báyìí ni mo rò pé ah, ni mo bá tún rí pé kí tún wo àwọn kan. so ṣé o mi o ò tí mo ń sọ o kò dákẹ́ ẹ ìwọ ìwọ ìwọ náà ni mo dẹ̀ mú gbogbo dìtì o ni mo pàdé ẹjọ́ fún pé tó bá ti dé èmi ò láì bó ṣe máa ṣe ọlọ́mi ò láì kí ẹ owó òun ni mo ń sọ gbogbo ẹlẹ́lá tẹ̀kan ní sí òun lòwòrán sọ yẹn òun lòwòrán sọ ní wo má gbé títí ẹ wá o àwọn tí mo fi ń ṣẹ̀sìn má jẹ́ kó tajọ́ mi o má jẹ́ kó gbárùn mo we keep quiet. ó jẹ́ àwọn ẹni mo jáde lọ́wọ́ táwọn mi ò tí ì jẹ́ ẹjọ́ òfin mi rò. ewu ni kò máa ń o báyìí. gbogbo má má má gbèrè wa má ti wá tàjọ mi o kí ló dé ewu nìkan. Ah, ah, eh, eh. Eré kìlà já ń bẹ̀kùn ṣe. ṣe rí má kàn mí má dì mí mèsìdá jí ṣe fi ní ẹ̀rọ ra. alẹ́nu máa rí máa sọ ohun ojú mi rí máa ń tójú bọ́lẹ̀ ẹ̀ràn nùrù tójú bọ́lẹ̀ ẹ̀ràn nùrù gbogbo ojú rí kọ́lẹ̀ ẹnu wí kò mọ́jú kò mọ́ra ìyàwó ìyàwó tójú bọ́lẹ̀. Ah, àti Judith ẹ káàárọ̀ mo wà pa. ẹ mo ń lọ bí iṣẹ́ ni kí mi. ìjọba mi tọ́jú ẹ̀ òkè. Ah, ẹ ṣe ah, àwọn èèyàn rèé mo kó yí jẹ gan ẹ ṣe ẹ yàtọ̀ sáwọn àwọn ẹ ṣe gan àwọn èèyàn rèé wọn ò gbé inú ilé yìí ilé kejì ló ń gbé wọn tún ṣe wá dáadáa wọn ń kó sí wa lápò ó yàtọ̀ sáwọn wèrè tájọ́ ń gbé bí àfi kán rojọ́ kán rojọ́ kán rojọ́ èèyàn kan mo tún jẹ́nu owó ẹ̀rí láyé mi abẹ́ lórúkọ ẹ̀ ó mà ṣe mí dáadáa o wo ayé kan ni a lè para wa. ìyàwó. na na na na Ani má ṣàwọn amọ̀pọ̀jà pọ̀ nígbà yìí olójú kò mú o lọ ṣọ́ra tájà tájà àtẹni tí ń rajà lọ́wọ́ ọlọ́jà òjò sì ń ṣú ó ṣetán ó ṣì máa rà àní má ṣàwọn. Suruluba vocabos. Ayọ̀gbẹ́ ajọ́dún ó bá sùúrù vocabos. Sùúrù ni sùúrù la fi ń gbélé ọkùnrin fi ṣayọ obìnrin ìyàwó. Ah, báwo ni. fine. bó ló ń lọ. mo ń lọ bí iṣẹ́ ni. ẹ wọlé jẹ́ kí n gbé ẹ. all right thank you. oh my god. báwo ni gbogbo ẹ. fine. bẹ̀rẹ̀ tuntun. ah that's nice. Thank you. you look beautiful and sexy. Oh, thank you. Ẹ ń bo ni bank tó ti ń Bank tẹ̀rí mi wájú ẹ̀jọ́ yẹn lọ. Oh yeah. Yeah bàbá jẹ́ ni bàbá ti kò lówó lọ òye tó lórí burúkú àjòjì tì í. ti ń lọ nìyẹn. bẹ́ẹ̀ ni sir. ah ló ní kíákíá báyìí ni ó dà ṣe jẹ́jẹ́ tó o bá dùn ún. all right daddy. máa fàjọ mọ́ ọ́n. all right sir. má ṣe àṣàrí àṣàpàjùdé. ah no daddy trust me kẹtẹ kí ẹ ṣe gbọ́ àgbà tí mi bá ti dáná dáadáa fún yín kẹjẹ kí n mọ̀. mo ti gbọ́. all right bye. okay. ọ̀dọ̀ bọ̀dá Bọ́lájí tó ẹ̀ṣẹ̀ wed recently. bíbí. ọkọ èmi làbúrò wọn. àbúrò ṣé ẹ ti pè wọ́n ṣá. yes ọmọ kò mú kókó. náà sọ wọn fi mi. abẹ́ máa wo eléyìí náà kàn kó o gbọ́ ẹrù wa. fàlílákẹ́ tán gbogbo ẹsẹ̀ ló lọ́jú pọ̀ mọ́ra wọn yìí. bẹ́ẹ̀ nù náà lélẹ̀. ẹ ibẹ̀ yẹn náà ni ẹ máa lọ bẹ́ẹ̀. ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ ṣe ọ̀hún. ọ̀nkú bọ́lájí asalaamu o. asalaamu aleykum. Ah, aunty. Aya o aya. Ẹ káàsán. Ẹ káàsán máa. Ẹ kújọ́ mẹ́ta. Yes ma. Ṣé dáadáa ni? Adúpẹ́ ah, mọ́. Ọ̀ ẹ lè mà. Ẹ um, ká mà. Ṣé mọ mi? of course mo wọ yìí náà ah ah mi ì tiẹ̀ ti rí yín rí mo ṣàmọ́ ra àwọn pictures yìí then the eh, family frame tó wà nílé náà mo ti rí pẹ̀ wá bẹ́ẹ̀ abẹ́yìn kọ́ láti ṣukura. èmi náà ti ṣukura ya nice meeting you you are looking pretty. thank you ẹ ṣáà refuse ẹ wá fún wedding wa bọ mi ò bínú. <laughs> ẹ má bínú ẹ wò mo ń ṣe exam school gba yẹn that's why tí mi ò ṣe wá. <laughs> ẹ ní sùúrù àti ẹ má bínú i'm so sorry. Um, ẹ má bínú ẹ má ní láti bọ bàtà yẹn eléyìí ni ẹ máa wọ̀ ṣe yẹtì ìyẹn mo kó lè ti kó àwọn germs oríṣiríṣi lọ́nà ṣe ilé ilẹ̀ máa wọ̀ wọlé ṣe understand thank you ẹ ṣe gan ni ah it look sweet o oh. ẹ má fèsì sílẹ̀ ẹ̀kọ́ ìsinmi yes thank you very much ah ẹ wà so understanding thank you. okay ẹ ṣe ẹ má ẹ̀kọ́ kan lọ́nà yes thank you. Hi ẹ lè fi kejì lẹ àti mo kàn ní láti kó lè sínú sínú náírà mi thank you ẹ ṣe. breaking news gbáà ni o Kenny George àti Ṣeun Lókìtì yìí ó ṣeun yẹn nínú mọ́mọ́ kọ̀ọ̀kan pa ní àwọn artiste kí ló ṣe fún un kó máa kó nǹkan gidi ń pa wọn náà ọ lady Kenny George ẹdẹ mọ fíìmù ṣe o tó ṣe ni ọmọ sìn ṣòwò lókè tí yìí anyway blogger ni ọlọ́ra ẹ̀pọ̀ ẹ̀ máa ṣe lọ jẹ́ lọ sáà lọ́dá blog. hello. ẹ̀ sùlẹ̀t. ìgbà wo ló jẹ mi máa rẹ̀ di. mi ṣe wọ́n mi ṣe rí ìbáyìí sí mọ́ títí ten minutes ẹ̀ ẹ̀kọ́ rẹ̀ di mo ti time ẹ̀ bí o gbọ́ nǹkan tí mo ń sọ dáadáa are you deaf oúnjẹ mi dà. a ten minutes kò ní pẹ́. stop it now ìwọ wà níbí o jókòó sórí social media olóògùn oúnjẹ kaná tó oúnjẹ fi ń jóná. ẹ eh! oúnjẹ jóná kẹ oúnjẹ jóná. èyí fi gba gbogbo kitchen oorun òògbọ́ tí n bá gbá ẹ olóòótá ìmọ̀ oúnjẹ ẹlẹ́nkẹrin tí mo máa wá bìrè mi ò mọ. so o ò gbóòórùn kì í ṣe ìwọ ọkùnrin ló máa ń dédé lóbìnrin o ìwọ obìnrin míì ló máa ń fà á two hundred and fifty thousand followers tó nìyẹn kó wá lọ síbẹ̀ yẹn kó lọ ya fọ́tò bóúnjẹ ṣe jóná kó wá jẹ́ kí wọ́n mọ̀ pé oúnjẹ ọkọ ẹ o ló jẹ́ kó jóná kó gbọ́ kọ́mẹ́ǹtì wọn. ẹ kò bá nice tó bá jẹ́ pé ọ̀dọ̀ mi kọ́ ló ṣẹlẹ̀ sí èmi náà lè kọjú bọ́bọ́ mo gbàgbé. ah tí n bá ní pé kí n gbá ẹ ṣó mọ̀ pé tí bá ṣépè fún ẹ tí bá ṣépè fún ọmọ yìí tó bá ní kó lọ sóúnjẹ mi ń sìn gbà ó ló máa jiná. máa sáré sí kíákíá. àbí wọ́n tó bá tẹ̀lé mi wàá gbàgbà ju ojú mi. i'm sorry please i'm sorry. Ah. mo ti tẹ́ báyìí. Ah, màá ka búlọ́ọ̀gì dárọ́ social media kó bá mi jẹ lọ no jẹ ọkọ pọkọ mi náà kí tẹ ọkọ bẹ kí pé mi fẹ́ miss next breaking news sáré bẹ́ẹ̀ òun kó kúrò mẹ́. Hmm. Ah, mo tún mú fóònù jáde fún tó ń jẹ bá dúró kó dúró máa fọ pọ́ọ̀tì lẹ́tà ṣé ibi ló gbé fóònù wọn sí. thank you Judith. wọn ò nílẹ̀ fún mi ẹ̀. taxi àbúrò kan Judith àbí kí ló ń jẹ́ ṣóyí tó bá ń ju gbogbo díẹ̀ kiri àdúgbò má ju wá sí ilé títí wa o kí ló yẹ fa òṣìyẹ láàrin wa àtọkọ mi náà tó dípò send text message sọ́kọ mi kí ló yẹ forí burúkú yẹn èmi ò fọkọ mi báyọ̀ ṣeré o tí bá bú ẹ bó ṣe wáyé tí bá bú ẹ tí bá bú ẹ wá sá lọ tí bá tẹ fóònù orí mi pé o tí bá tẹ fóònù orí mi pé mo ríran o. ní sùúrù ṣe bó ń sọ̀rọ̀ ni ò ṣebí olóko ẹ ni. Mm. ẹ wo tọkọ ẹ ò bá wà responsible nílé kò ń ṣe fault mi. because o stupid gan ni láti kọ́kọ́ fi ilé ẹ lẹ̀ pé o wá síbí báyìí o wá bá mi nínú ilé mi o tún wá ń kanlẹ̀kùn bí ẹ̀hànà in fact mo pity ọkọ ẹ̀hànà ló fẹ́ and bóyá o dẹ̀ fine mọ́ lójú ẹ̀ o dẹ̀ feel pé mi gangan ni mo fine. ọ oh, ìwọ ló wá fine oh, àbí judith sori ti bá bú ẹ ti bá bú ẹ bí o ti bá bú ẹ bó ṣe wà yìí wọ wá wọlé síbi tó wà yẹn ni fi ọkọ mi náà sílẹ̀ àti bá fi ọkọ mi lórí sílẹ̀ ẹ lọ má rí ẹ lọ má rí ẹ lọ má rí ẹyẹ wá sílé onílé mọ́ ibi ìbàyí ló gbé mi mọ̀kàn tó wá ń ṣe lẹ́ẹ̀kejì lójoojúmọ́ àwọn òbí àgẹ́ ti bá fẹ́. tùrù mo ní pé wish me well ni o fẹ́ kí n máa wà dé fún mi lọ́kọ. firigbọ òṣìlẹ́kùn firigbọ. yẹ wọ́n gbà mí o yẹ ayẹkẹ ayẹkẹ ayẹkẹ ayẹkẹ. ẹ tí mo bá ní kí ẹ̀yin méjèèjì máa sọ ohun tó ṣẹlẹ̀ láàrin yín àpòsí ni mò ń ṣe ẹ̀ torí gbogbo ohun tó ṣẹlẹ̀ pátá ni mo ti gbọ́ ẹ madam ẹ̀yin máa kọ́kọ́ bá sọ̀rọ̀. mo ń gbọ́ yín sà. ṣẹ́ẹ̀rì gbogbo tó ṣẹlẹ̀ yìí sùúrù ló yẹ kẹ́ máa ṣe o irun tó ṣẹlẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ máa wáyé but ẹ̀yin ẹ máa wúra yín bíi married woman tẹ̀ wá nílé ọkọ kò ní kẹ́ máa pariwo ẹ pàápàá jùlọ tẹ́ bá ń pariwo yìí gbígbà tẹ́ ń tú ìdí ẹ̀yin àtọkọ yín síta ni kò dẹ̀ kú rí bẹ́ẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ yìí ẹ̀yin sọmọ kékeré àti pé example wà nù compound wa tá à ń gbé yìí ṣé bẹ́ẹ̀ yín mọ ìyàwó mi Karimat ṣe ẹ gbọ́jà àwa méjèèjì rí. ṣé ẹnì kankan bá a parí ìjà rí kò yẹ married woman lẹ́yìn ẹ gbọ́dọ̀ máa fi sùúrù ṣe gbogbo tẹ́ bá fẹ́ ṣe ni sister Judith. Sa, mo gbọ́ pé single ni. bẹ́ẹ̀ni sir. wọ́n dẹ̀ sọ wípé ẹ̀ ń search àbí. ẹ tẹ́ bá fẹ́ search ẹ ẹ má dúró nítòsí. àbí. ẹ má dúró lọ́dọ̀ ẹni tó ti lọ́kọ ẹ pò sókè rajà ni ẹ lọ sọ́dọ̀ ẹni tí ò bá ti lọ ọkọ tó jẹ́ single bí irú yín òun lẹ máa lọ bá láti fẹ́ torí pé ẹ tí ìmárì kò jẹ́ kẹ́ ẹ mọ pains yẹn bó ṣe ń rí dára o tẹ ẹ bá márì tán ẹ mọ̀ yìí pé ẹ ní allow anybody láti ṣe lẹ́gbẹ̀ẹ́ ọkọ yín kò ń ṣe nǹkan tó dáa ó burú jáì ọkọ ọlọ́kọ lẹ́gbẹ̀ẹ́ yàwó yàwó yàwó yàwó lẹ́gbẹ̀ẹ́ ọkọ ó wrong it's very wrong ẹ gbìyànjú kẹ́ ẹ jáde síta kẹ́ ẹ wá ọkọ tí ẹ má jẹ́ kí irú ilé ìwáyé mọ́ mo sorry gan o i'm so sorry indeed òdodo ọ̀rọ̀ ó korò ẹ dẹ̀ má bínú pé mo bá yín sòdodo ọ̀rọ̀ ẹ jẹ́ kó tán síbẹ̀ kégbé ó regbé kégbé ó dẹ̀ regbé. please and please. ẹ ṣe gan ẹ ṣe mo dúpẹ́. ẹ jọ sa èmi náà rọ ọ. ẹ jọ kẹ tó sọ títí ẹ jọ sa. ṣẹ́rí eléyìí tó ń dùn nínú ayé yín kò ní bàjẹ́. amina yàlla. ilé yín tó dẹ̀ ti tò kò ní dàrú. amina àmín. ilé tèmi náà tó dẹ̀ tó lágbára ọlọ́run àwọn jùdíjùdí kiri wọn ò ní dalé mi rú. àmín. ẹ àwọn ìyá wa tó jùdí ó ṣì kiri inú wọ́n lè wá sọ títí wọn báyìí bí mo ṣe sọ lẹ́ẹ̀kan èmi lọ́rọ̀ o. you can go ahead. mo fẹ́ béèrè ni ẹ jọ ṣé ẹ̀ṣẹ̀ wà nínú kí ará àdúgbò èèyàn kó ná ìsìnyàn kó gbéyàn kí n dẹ̀ wo pé kí n fi ẹ̀mí ìmoore hàn mo wá send text sí wọn ẹ jọ ṣé ìwọ wà nínú text ni kí ni ò burú nínú nǹkan tó ṣe jọ ibo lẹ ti jọ ríra yín débi pé ẹ fi wá fúnra yín nọ́mbà tó fún wá ń sẹ́ndì tẹ́ẹ̀sì mi nínú ilé. thank you ṣó mọ̀ pé tí wọ́n ò bá ní kọ́tì èmi ní. o bá jọ ọkùnrin o bá jọ obìnrin mo ń láti dúpẹ́ ọmọ yorùbá ní gbogbo kí ló fa owó ilé yìí náà. kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe kí ló ṣẹlẹ̀. ẹjọ ẹjọ ẹjọ kí n sọ̀rọ̀ ẹjọ sáyé ẹjọ náà jọ ó sọ ti ẹmi ò sọ̀rọ̀ jọ respect rẹ. gbogbo ọ̀rọ̀ tó bá fẹ́ sọ mo ní láti fi sínú sórí ẹ̀ dàrú. ṣe rí bẹ ṣé ń wò mí social media wife ni mí ṣe lójoojúmọ́ ayé mi orí social media ni máa wà tí bá sí lórí Instagram màá lórí Facebook tí bá sí lórí Facebook màá lórí Imo Snapchat ẹ dárúkọ ẹ lóríṣiríṣi gbogbo sí tí mi ò mọ̀ ń bẹ̀ trending news èmi ni máa ń kọ́kọ́ bá wọn gbé mo popular gan lórí Instagram. ṣé ẹ ní shares ní Instagram. mi ò ní shares but mo ní àwọn followers tó ń follow mi mo ní tó two hundred and fifty thousand tó ń follow mi lórí Instagram ṣé wàá rí níbi tí ọ̀rọ̀ yìí wá gbé dé báyìí mo ní láti record jùdíjùdí òṣì yìí kí gbogbo ayé bá wa dá sí ọ̀rọ̀ tó wà lẹ̀ torí kan ṣọ́ra kékeré o ó fẹ́ gba ọkọ mi ni àwọn èèyàn wa bá wa dá sí i àá máa sí kò bíyàn wọn lóríṣiríṣi bóyá á mọ̀ pé nǹkan tóun ṣe kò dáa. ẹ alájí gbogbo nǹkan tó sọ yẹn àìkọ̀ǹkọ̀ ìwọ ṣàrà mú fóònù kò fún un. ẹgbẹ́ bá wà torí màá dismantle ojú ẹ. ẹgbẹ́ bá wà ní kọ́ọ̀tì ẹ̀ka tètè gbéra wá sí social media kọ́ọ̀tì tètè gbéra wá sí social media. sí orí tébù Jesus kí ló ṣẹlẹ̀ ṣé ẹ fi pé kò ṣe ìwà tó mọ́ ẹ rò bẹ́ẹ̀ it's very wrong ẹ ṣe máa kó ẹsẹ̀ yín sí orí tébù ah, ah, ẹsẹ̀ yín lásán ẹsẹ̀ tẹ́tí tẹ́tí fi rìn káàkiri gbogbo nulẹ̀ tẹ tàbí kó germs oríṣiríṣi kiri ẹ wá kó sí orí tébù orí tébù tẹ gbẹ mọ pé èèyàn lè fẹ́ jẹ fruit kó ṣiṣẹ́ láti gbé plate ẹ̀ sórí ẹ̀. sórí ti báyìí náà kí ló dé tí ṣe máa ń ṣe bí onídọ̀tí báyìí ṣé mo fowó tọ yín mo fowó ṣé mo fọmọ lówó ni mo mọ náà ayé má máa ṣe bẹ́ẹ̀ kó dáa kó dáa ẹ̀yin náà ẹ wò ẹ wò bẹ́ẹ̀ yẹn sì bẹ́ẹ̀ mo máa lọ nìyẹn this day is supposed to be this way yes ṣe lè lè ṣe bó ṣe yẹ kó ṣe wà ní kí ló dé ẹ̀jẹ̀ ní mi lára kó kó dáná ẹ wo remote ṣé ibi tẹ́ ti rí gbogbo ènìyàn ẹ ẹ ẹ mú kẹ́kọ̀ọ́ kí n sórí table they are supposed to be there ibi tó yẹ kán wá ní ẹ ní láti láti láti kó wọn sórí ibùdó ewu ní gbogbo eléyìí. àti calm down. no no no no ewu bó ṣe ń dùn mí kó ṣe pé mo mí láti insult yín ṣe understand bó mi láì kéèyàn máa dọ̀tí àbí kéèyàn máa ní mí lára èyí ni ewu kọ́tẹ́ kó síbẹ̀ ewu ṣe rí slippers ewu ṣe wáyé sí i ẹ ti fi rin gbogbo street sórí mo mọ̀ lánàá tẹ̀ ṣòro òun lẹ wò ẹ ti fi kó oríṣiríṣi germs ẹ ti kó síbí nísìnyí anything lè jábọ́ lọ́wọ́ èèyàn kéèyàn fẹ́. ó ti tán. kí ni ìṣòro ilé ayé yìí gan-an ẹ dẹ̀ ṣe bíbíbíbí ẹ ní pẹ́ ní hypertension madam kí ló ṣe yín náà ọjọ́ tí mo dé náà èdè mo fẹ́ gúnṣe ẹ fẹ́ gúnṣe síbẹ̀ ẹ gúnṣe síbẹ̀ kí ló ṣe kí ló ṣe yín náà kí ni kí ni kí ni problem yín. ẹni sùrẹ́ má bínú so lójú ara yín sí nǹkan right Eh, mi ò sọ pé nǹkan tí mo ṣe ó right mi dẹ̀ ni pé mo kò gbẹ́sẹ̀ báyìí náà. you are very i'm disappointed at you. ẹ̀yin lè kó ẹsẹ̀ sí orí tébù inú yín dẹ̀ wọ́n mi gbẹ̀lẹ̀ kó sórí chair náà nìyẹn àbí ah, ah, inú yín dẹ̀ dẹ̀ tún sọ bẹ́ẹ̀ ṣe èèyàn tó bá rí yín sí alẹ́ ti clean tán o wọn ò ní mọ̀ pé ẹ̀dẹ̀ tí inú lé o ẹ eh, inú yín dẹ̀ tún dùn ẹ ẹ ẹ ẹ kó sípàsì tí tí mi mọ́bi tẹ́tí kó wá ẹ fi ní gbogbo àdúgbò ẹ kó wá sínú ilé ẹ eh, ṣe oríṣiríṣi ṣé fẹ́ wá ní mi lára ni ẹ eh, ló mú gbogbo ògiri ni wọ́n dẹ̀ tiẹ̀ báyìí fún mi bó ṣe wà yín sì yìí mi ò lè mú omi nínú sitting room yìí torí ti bá rí kiri ó máa ń disgust mi ó ní bó ṣe máa ń irritate mi mi ò lè mú omi mo ní láti máa wá painter sẹ because i have to change the whole colour bí ṣe wà ní láti mú yín lọ sí hospital mú yín lọ doctor kókó jẹ́ kí orí yín ó dàgbé bolt kan ti tún bẹ̀. bolt ti ti gbogbo ló tún kó bá bẹ́ẹ̀ ni màá bá mi sọ bẹ́ẹ̀ ni. ẹ tún ti fi síbi ẹ̀ god it's supposed to be ẹ eh, ẹ understand me ah. don't you get it. Eh, ẹ ẹ à eh. ń tẹ̀sí ìjà wèrè o nǹkan ti ṣe yín. ẹ ẹ just just just. olúwa o. àfi bíi toothpick. kí ló ṣẹlẹ̀ gangan sọ fún mi. why. dádì kò mọ bó ṣe máa ń sọ̀rọ̀ ó máa ń kanra. ṣokora bó ti máa ń sọ fún mi several times ìpè tolerance wà very very important tó bá fẹ́ relate pẹ̀lú àwọn èèyàn hmm, dádì ẹ wò kò sí nǹkan téèyàn máa ṣe lójú ẹ báyìí gbogbo nǹkan lèèyàn mọ ṣe lójú ẹ dádì. ẹ yẹ ò túmọ̀ sí nǹkan kan tọ́lẹ́rẹ́tì ẹ fúngbà díẹ̀ Okay, Daddy. Thank you, sir. Daddy. Yes, sir. Shukrat kọ́lẹ̀ ń bá sọ̀rọ̀ yìí. Òun kúkú ni. Kí ló ṣẹlẹ̀? Ṣé wọ́n ń jà lọ́wọ́ ni? Ó dàgbé wọn ní misunderstanding bẹ́ẹ̀. Bọ̀ ṣé ọmọ kọ́mọdé ní Shukura? Mo jí ẹni ìṣọmọ gidi. Ṣé tó bá jẹ́ ni? Ah! Tóbìnrin bá ṣe mọ̀ tán, obìnrin sọ wa nù olóhùn òrìlé ọkọ gbé ṣé kò mọ̀ pé ìwà gangan lẹ́wà ni kò sí tó yára ba ẹwà jẹ́ láyé bí ìwàkiwà. ẹ kò jókòó sá. àdìyà báwo. fine sá. ìwọ náà ṣọmọdé mọ o ò dẹ̀ ń ṣe gbáwọn ilé. ìwọ náà ti dán ọmọ mi tẹ́wé bá ti pẹ́ lára ọ̀ṣẹ́ máa lọ ṣẹlẹ̀ súnmọ́ mi bí. máa bá mi bá wọn sọ̀rọ̀ máa bá wọn sọ̀rọ̀ bí àbúrò ẹ ṣòdúbọ̀ àìní sùúrù eléyìí sìn ló kó sí nǹkan tó kó sí ṣé ilé mi ibi ló yẹ kó wà. all right sir i will try my best sir. mo ní kí n wá béèrè bóyá ti jẹun tán kí n lè palẹ̀ mọ́. mo ní kí n béèrè bóyá wọ́n ti jẹun tán. mi fẹ́ bẹ́ẹ̀ ẹ mẹ́lẹ́ o fẹ́ máa kìlọ̀ fún ẹ. òun ṣẹgbẹ́ òjú lọ làwọn oní oní kò béèrè ti jẹun èmi ń pọ́njẹ́rò lákìsà o mi ìdẹ́ fi kọ̀ọ̀kẹ́ kan owó ni kò máa lò fún látẹ̀lé lọ ó gbọ́. Yes sir. ọlọ́run máa kú jẹ́ àṣìṣe kúgun wá pa ẹ́ lé àwa àṣẹlé tọ̀hún àwa àṣẹlé ní rádaràda báyìí ọlọ́run àkókò wa yọ. ìyá mi. ìyá ajíṣefín ní kí n kó bàtà ní fún mi. ló ń jẹ́ ìyá ajíṣefín ni. ìyàwó ẹ̀gbọ́n yìí ni àbẹ̀ ní ìyá ajíṣefín ní méjì ní ilé. ònìyàn ni kó fún yín. ìyá yìí ni ẹ ń ṣí eré ni ṣó lórí burúkú ni ìyá yìí ni Ah, ayé yín dẹ̀ máa bàjẹ́ ni ah, ah, ẹ̀yin wèrè ẹ̀dá yìí ṣé mi mo kó ba yín ni nígbà tẹ dẹrù tẹ ń bọ̀ ọ́nù ilé tẹ wá dẹrù ibi ẹni tó fẹ́ lọ play lead role location ọwọ́ fún yín sì kó ó wá ń ka yín lára. ẹ má sà. ṣé ẹ bínú pé mo dá yín dúró ní àárín ọ̀nà báyìí. no no no mi ò bínú. ẹ má bínú sàṣà mo fẹ́ bẹ̀ yín lórí nǹkan tíyàwó mi ṣe ni gbogbo nǹkan tó ń ṣe ni mo gbọ́ pé ó ń tojú bọ fúláàtì kìíní fúláàtì kejì fúláàtì kẹta níbi pé wọ́n fẹ́ dá wàhálà lẹ̀ láàrin ẹ̀yin àti ìyàwó yín hmm. ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ má bínú. ó dá wàhálà lẹ̀ gan ni kókó bẹ̀ tọkùnrin bá ti wà ó yẹ kó lè kọ̀ǹtró ìyàwó ẹ̀ èmi lè kọ̀ǹtró ìyàwó mi ni mo ṣe paná ọ̀rọ̀ yẹn mo wá fọlọ́run bẹ ẹ̀yin náà tí ó yẹ yín sìn ẹ wá bẹ̀ ṣe máa lè control ìyàwó yín ẹ bá sọ̀rọ̀ kó dáwọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn dúró kò dáa. ẹ̀yin rò pé bóyá mi ò try láti control Dọ́lápọ̀ ṣé rí Dọ́lápọ̀ tẹ̀ ń wò yẹn ọmọ yẹn ti di eegun ẹja ó ti di irin tí ò ṣeé kákò ọmọ yẹn tó yẹ pé mi ò try best mi láti control ẹ ó sì máa túlẹ̀ wá Dọ́lápọ̀ tẹ̀ ń wò yẹn ọmọ náà dangerous débi wípé ó dangerous débi wípé mi ò fẹ́ máa nà án mi ò fẹ́ máa tí máa tí máa jẹ́ pé mo fẹ́ máa nà má ti pa so kò sí nǹkan tí mo fẹ́ ṣe ju pé kì í sáà máa bẹ̀yìn náà lọ. ọ̀rọ̀ ọmọ yẹn ti sú mi o. ẹ fọkànbalẹ̀ ọlọ́run àṣẹ ètò dà. ẹ ṣe bẹ̀bí yóò ti tán nù ẹ ṣe ẹ kó tán pátápátá. thank you very much okay ẹ tẹ kí ẹ bá kí madam. àwọn gbọ́ sà. ẹ má pẹ́. eré kìlà já ń bẹ̀kùn ṣe ẹ gbà mí ẹkú tó ń bọ́ ló ń bò gbélé báwo ló ṣe rí má kàn mí má dì mí mú mrs dajì ṣe fi ní ẹ rọra wò. méjì yìí ẹ̀wọ̀ ah, ìfimilẹ̀ ah, mo fẹ́ sùn mo ti rẹ̀ mi. Ah, alájí hmm? mo fẹ́ sùn mo ti rẹ̀ mi. kí ló tó ń ṣe báyìí. ẹ ṣàmọ̀ pé mò ń jí jáde láàárọ̀ ọ̀la ẹ ṣàlẹ̀ rán mi iṣẹ́. ànábì Muhammad. kíkà tọ́lá kó máa bá. sallallahu alayhi wa sallam ó ní gbogbo obìnrin yòówù tó bá kọ ohun fún ọkọ ẹ̀ tílẹ̀ máa fi mọ́ làwọn mọ̀lẹ́kà máa gbé ṣépè. ẹ lọ́wọ́n ah, ni jẹ́ èwo lè pè ah, ah, kí la gbé kílẹ̀ ń ju èwo lè pè ẹ wo ànábì wa ìpàpà kò sọ pé tó bá rẹ aya kí ọkọ kó máa fi ipá bá ní àjọṣepọ̀. Karimat kò rẹ tó fi dáná oúnjẹ kò rẹ tó fi ṣàdúrà kò rẹ tó fi kírun ó ṣe wá jẹ́ pàṣípò yìí ló máa wá rẹ̀ sí i ẹ ṣáà mọ gbogbo wàhálà tí mo ti ń ṣe látàárọ̀ ara ló ń fàbọ̀ sí náà ó ti rẹ̀ mí. Ah, ká máa rí wọn jẹ wọn sọ fún mi. ẹ jẹ́ àṣẹ báyìí tó bá ti dalẹ́ ọ̀la ẹ̀yìn lẹ́ni mi. ẹyọ alẹ́ ọ̀la ti pẹ́ jù tó bá yẹ pé ibi tí mo dẹ̀ wá rẹ̀ náà ni wà ń kára mọ́ lè lórí báyìí mm. mọ́ lọ mọ́ mọ́ lọ mọ́ jẹjẹ ń lọ mọ́ lọ mọ́. ẹ wọ ọ̀la ọ̀la bá wọ mm, mm, kárí Oh, Ẹ̀gbọ́n mi ẹ̀sìn ń sìn. Wúra, listen to me. Wọ́n ní kò drop back one mọ́tò yẹn, o tún get another one What's the problem now? But I'm a kí n I am sick and tired of your wife. Kí ló ṣẹlẹ̀? tí bá gbá bórí kíchìn mo máa ní pé ẹ má gbé síbẹ̀ o tí bá gbé ẹsẹ̀ sórí tébù pé kí kí relax ní orí tébù inú sisi room ẹ̀gbọ́n mi ó máa pé kí má gbèsè ó máa mú slippers ṣí gbogbo kí kí ló dé kí ni mo ṣe fún wọn náà. àǹtí ẹ take it easy ṣẹ́gun. ẹ wọ́n take it easy gan ẹ̀ṣẹ̀ ẹ̀yin náà take it easy o listen even tí a bá ṣe nǹkan tó like tí a bá fún instruction you suppose to adhere to it gbé báàgì méjèèjì kó padà sínú lẹ́yìn that's my instruction you don't argue with me. oni i don't like this kí ló dé tẹ́ fẹ́ sọ mí lẹ́nu wa àtàwọn fámìlì ẹ̀ kó dànù àwọn ẹ́ àǹtí ṣúkúrà fúnra wọn lọ́la àwọn lọ which me I even like because I'm tired of her ìwọ náà mọ̀ pé àǹtí ṣúkúrà wọn dọ̀tí náà ẹ́ eh, gbogbo nílò àtọ́jọ́ tó ti dé ni mo ti ní problem nínú ilé yìí so it's better for her to go ẹ eh, àti ṣukura ẹ má bínú ṣe ti gbọ́n torí ọlọ́run ṣe mo kí ìwà òkè ń dọ́gba ṣe understand ẹ má lọ lé yín ṣóyè yín àwa a má máa kí yín ó bẹ̀ wá ká máa pè yín ní visit ju kẹ́ wá máa wá sínú ilé kẹ́ wá máa fọ̀nù pa mí lọ. shush Shut your mouth. Family me na tó ń lé yìí o. Mi ò bú wọn náà. I said shut up shut your mouth. Àwọn náà mọ̀ pàtó. Shut. No no honey boy, it's true you you yourself you know it. You know she's dirty now. Honey please Antikura ẹ má bínú. Ṣé ti yẹ yín? Mo mọ̀ kí èèyàn mi lẹ́jẹ̀. Ẹ má wọrí ẹ má lọ lé ó sọ pé èmi dọ́ èmi dọ́ sí mi am dam dẹ́sí. mo wà bí òun pariwo òun báyà omi exchange words tí n bá tún gbọ́ pẹ́kẹ́ lẹ́nu ẹ̀ tó bá tún tó bá tún sọ anything. <laughs> am dẹ́sí lẹ́nu yìí ẹ sọ pé am dẹ́sí alájú bá gbogbo kan tẹ̀ sọ yìí o. kí ló tẹ ṣe ìsunkún kó lè máa sunkún náà. tí n bá tún gbọ́ one more word lẹ́nu ẹ̀. ṣe ṣe you see you see wọ́n tún ti gbé sílẹ̀. you problem with keeping quiet I say keep quiet. uncle ṣe ti ka instablog naija news láàárọ̀ ẹ̀ ṣe gbọ́ pé Mohammed Shuaib mayegun gbogbo France ó ṣẹ̀rọ alẹ́ sí Banana Island ẹ wo lórí Instagram mi mọ̀ bóyá ẹ̀ ń fọ́lò wọn ẹ wo ẹ wo. ẹ oní oní wait um, i'm sorry. no òun ló máa apologize òun ló máa sọ sorry fún náà mi. no no no i'm talking about your palm ọmọ pé o ti wọ̀ wá síta mm. o dẹ̀ nílé ìwọ padà wọ sí inú ilé mọ́ when you get to the entrance just take this you put it on and you drop this so i can pack it inside that Nylon. Then I'll, I'll clean it up later. Auntie. What if you know? What if you know? No, no, no. Don't, don't, don't try that past me. Don't, don't, don't, don't try that. But you understand? Not now. Oh, good, move an inch. Oh, good, move an inch. She can go. On wait. On wait. Wait, please. just put your leg and I'll put this down. Really? Yes. No, no, no, no, no, no. honey, honey, Wait, wait, wait àǹtí ẹ tèkẹ́ ẹ sì ṣe ti gbọ́n. àǹtí ó sọ pé mo èmi dé ti ẹjọ́ ẹ̀wọ̀ mi ẹ̀wọ̀ wò mí dáadáa ẹjọ́ torí ọlọ́ṣẹ́ mo ṣé mo ṣé mo ṣé mo ní ti tọ́ ni ṣé mo. don't worry ẹ̀jọ̀ ti ṣe ti gbọ́ ẹ̀wà okay ṣe ti gbọ́ mo kàn ní ìdíkọ̀ lọ́wọ́ yín ṣé wà lórí Instagram ẹ lórí instagram máa need handle yìí ṣé rí ìwọ̀nba sin kékeré tó ṣẹlẹ̀ níbí báyìí mo ti record sórí fóònù mi máa bá yín gbé sórí instagram so asik opinion àwọn èèyàn máa lè hashtag yín àwọn èèyàn sọ fún yín bóyá òkè o bẹ ṣe wá sọ́dọ̀ àwọn ìyá ọkọ ìyàwó yìí ìyókò tó ṣe fún yín da kò da ẹ mọ̀ social media person lèmi so irú àwọn kan báyìí ni máa ń like kó máa wà ní trending news ẹ kọ trend ni kò yẹ yín mọ́kàn hashtag yín ni. i'm dating. ẹ follow mi ṣe mama fún yín náà wọ news ẹ má bọ́dá ara yín oh my god how people yóò feel me kí ló dé. Ìlàjì ẹ̀yin lè ń pè mí báyìí èmi ló yẹ kí n máa pè yín mi mọ̀ pé ẹ burú tó lè yìí. ah mo burú bí ejò dẹ́sàtì ni ah, ah. èmi ìfi nǹkan báyìí ṣeré. bí ẹ bá dẹ̀ lọ níta báyìí mo máa ṣe sùúrù ah. sùúrù gbogbo èèyàn máa ṣe àlàájẹ máa máa kí wọn sàlámà lè kú. tí n bá ti dórí bẹ́ẹ̀ báyìí eegun mi le ju ti fáráò lọ <laughs> ẹ burú gan o. <laughs> yóò mo ti sọ ọ ti pẹ́ mo ti sọ ọ ti pẹ́ pé jòló kò ọwọ́ o. iná pìtì ni mo pè ọkọ wa wọkọ ọ̀la ni eh. ìwọ náà sì ti sọ iye báyìí. <laughs> alhamdulilayi ni máa ń gbọ́ lẹ́nu yín mi ìmọ̀ pé burú báyìí. ọ̀pẹ náà lọ yẹ kẹrù ọmọ dá mm. ẹja tí ń da búrò jápá lọ mm-hmm. báyìí ni <laughs> ah. bóyá ẹsẹ bẹ̀rẹ̀ ni. ṣé èdè wa rí o ṣé nǹkan tí alájà yín gbádùn ni. àjàwò mọ alájà ló ń jàre àyà dẹdẹ ọlẹ́ni ọlẹ́ni alájà. wọ́n ní irú yín báyìí wọ́n wá nílẹ̀. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ah ọmọ ojú ọlọ́run ṣe fún ni ọmọ ni èmi ọlọ́run sì fún èmi ilé egun dúdú. ọlọ́run ṣe nǹkan tó tó ilé egun eh, eh, eh. tó yẹ kó máa lò ó bẹ́ẹ̀ ṣe. kọ́mọ yẹ kọ́mọ yẹ ìwọ lọ́mọ yẹ. àwa tá a mọ yìí rẹ. Ah, ah. mo dẹ̀ gbádùn. a ah, ò ti gbádùn. àmọ́ ó rẹ̀ mí. ọ kò gbọ́dọ̀ rí ọ jíjí. ó ti tó. ní kíni tán. a ó ti tó èmi gan tí mo burú mi burú tó yẹ. ọlọ́run yìí èso wọ ṣẹ́ báyìí. irú kò ń ṣerú ọwọ́ iṣẹ́ bẹ́ẹ̀ yẹn àní lọ́wọ́ yìí ó rẹ̀ rà ojú dodo. Ah, ju títí tábà ti wà báyìí mọ́mọ́ fàdájì kún mọ́ ah, owó mọ́kà wọn one million mọ́kà ní. afa ọdọ mama ẹ tún fẹ́ ṣe kejì. mo ṣe ah, kí ni kí ni kí ni mo fẹ́ mọ̀ lófin. kí ló ṣẹlẹ̀ kí ló ṣàlàjà láìfọ àlàjà ò lè ẹni sùúrù gbogbo àlọ àlàjà ẹni sùúrù ẹni sùúrù ń bọ̀ lókè tí yóò gbà ẹni àlàjà kí ló dé àlàjà àlàjà àlàjà àlàjà ẹni sùúrù àlàjà àjùfàwà àjùfàwà àjùfàwà kó bá súnmọ́ mi ah, àgbàyà yẹn kí ni mo ṣe fẹ́ agbára lè bọ́ síta. alájà kí ló dé. Ah! wá wá wá jókòó mọ́bìnrin lọ ilé ọlọ́run jẹ́ kó lọ. Ah! mo kú alájà tí mo bá dé lọ́kọ̀ọ́kọ́rọ́ ni wá máa pẹ́ jù ní àtijọ́ ni wọ́n yẹ àti màdí. ìyá ń gbé o tó wọ̀ jẹ dé. báyìí náà instagram kan facebook ní kan lọ òjò ni instagram wèrè wo lọ sọ tọmọ ju íńtánẹ́ẹ̀tì lọ. ẹ ní sọ̀rọ̀ ẹ kí ló ṣẹlẹ̀. mo jáde ni o ọlọ́lẹ̀ kí n dé lóòótọ́ ẹ̀mí yẹn kàn sọ fún mi ni pé kí n máa lọ́lẹ̀ nígbà tí mo dé ilé tẹ́ bá rí nǹkan tí mo rí olórí burúkú yìí àti alájí àgbáyà yìí. that is very wrong that is very wrong. ẹ ẹ alájà ṣe rí ntẹ rí ẹ má bínú anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo nǹkan tá a bá rí ká máa fi sùúrù tó. wàláyé wàláyé wàláyé. ẹ má fi sùúrù sí ọ wà á gbọ́dọ̀ fi sùúrù sí ọ. ẹ jẹ́ kí n bá yín jà o ẹ jẹ́ kí n bá yín jà o alájà yìí ẹ má bínú ẹ má bínú ẹ má bínú alájà. ẹ jọ ẹ má bínú alájà. alájà ẹ lè jókòó sílẹ̀ lọ́wọ́. ẹ wo kò sí ìtọ́kàn yìí jẹ ẹ jọ ẹ̀yin ẹ má fi owó sílẹ̀ oh, ẹ jẹ́ kó lọ ẹ̀yin jẹ́ kó lọ aláṣẹ yéé ayé mi o èmi láyé mi bàjẹ́ jù lẹ́ni tẹ́jẹ́ kí jùdí sí lọ torí ọ̀nà ọmọ ní ká má jẹ́ kó lọ lọ́lọ́rí burúkú tó lẹ́pọ̀ tí wàá gbé gbábà ọkọ mi lé mo rí lẹ́nu ọ̀yẹ́ kí n bu jẹ ni àbí ṣé wọ́n rẹ̀yìn títí yín ẹ mọ́ máa ṣe bí sẹ́ǹsì bí ẹni pé má lè jù sí òun ló dùn jù ẹ mọ́ máa parí ìjọ orí burúkú fún wa nínú lẹ́ńbí. bẹ́ẹ̀ni o ṣe tó jáde. ẹ wò aṣírí yìí o lẹ lọ́jọ́ oṣù níbi ayẹyẹ àtàyẹ ti bàjẹ́ sọ́tọ́ ẹ gbogbo sáyé yín àṣàyẹ yín fọ́jọ́ ìrìwé òun nìyẹn bèrè lẹ́sẹ̀ fẹ́ àti bèrè wo bèrè sọ ni. ẹ dúró dúró dúró ṣé ìwọ ń parí ìjà ni àbò ń dákun. ẹ ẹ ẹ wẹ filẹ kò ní làákàyè kankan bó ti kọ mọ ọpọnu ni kí ni máa ṣe ẹ náà ọmọ pòsíṣàn mi ni ẹ ẹ tẹ́ ń gbìjà ẹ tẹ́ ń gbìjà rẹ gẹ̀ẹ́sẹ̀ ẹ mọ kọ́ndíṣàn tiẹ̀ gan ni ṣé bí lẹ́fítì ni mo bọ̀dẹ̀ kọ́ fàtì ẹ̀sìn ráìtì ni náà ẹ pé kọ́ bẹ́ẹ̀ wulẹ̀ kẹ́ wo ọdẹ ń pariwo ń pariwo sí èmi tí mò ń kọ́ dúfẹ́ mọ́ra sínú wíńtà mo wà ní sọ̀rọ̀ ọ̀nà fún mi ni tí gbogbo ẹ̀ ń gbóná yìí láìsí máa lì kí ló dé gan ṣé bá lì mọ̀ wá títí gbogbo ẹ̀ ń gbóná yìí mọ́ mi lára báyìí ẹ pé kọ́ bẹ́ẹ̀ kẹ́wé kẹ́wé kẹ́wé ara ẹ̀ wò ná. lójú ààrẹ fẹ́ fi mí ṣẹ̀sín àbí. Eh, yes. bọ̀ kí wọ́n tó fi mí ṣẹ̀sín màá fi ara mi ṣẹ̀sín sọ̀rọ̀ ni dáhùn náà torí mò ń sọ̀rọ̀ nísìnyí mò ń sọ̀rọ̀ ọ̀fẹ́ sí o ó ṣe bí ìyẹ̀kọ́ tó gbádùn ojú kò síbẹ̀ yẹn àbí bẹ́ẹ̀ kọ́ I know you will not talk because you know I'm saying the truth you won't talk madman. Eh, umar tí wọ́n bá ya ẹlẹ́jọ́ òsì o ò lè expect kémi tún pẹ̀lú ọ̀bọ̀já òrà bíi tiẹ̀. ọ̀hún máa gbọ́ pọnú àgbàjà òpònú aláìníwònú afọ́fúngbẹ́mu máa gbọ́ wọn tuntun sọ lẹ́nu àbí ọ̀bọ tèmi kan ni kò ṣọ́ra kí wọ́n ìkọ́ má darí mi wọ̀ gbẹ́ lọ lẹ́nu títí ẹ kò kí ń ṣẹ́jú ẹ̀ ọkùnkùn mọ̀ mi mi ò ní gbọ́ mi ò ní gbà ó bá pè mí ní gbẹ̀bùn ògùn bá pè mí lẹ́lẹ́jọ́ gbẹ̀bùn kó sẹ́kọ̀ọ́ tó kàn mí ó ṣọ̀ṣọ̀ kí n sọ kò dẹ̀ kí n lẹ̀ mọ́ mi lára èmi ò ní gbà o torí olórí burúkú tí mo mọ̀ gbà tí mo ṣe wàhálà tí mo ṣe ọbẹ̀ nulẹ̀ yìí kò lè wá sí níbẹ̀ kó wá jọ kókó lórí máa jẹ́ o lè dédé tún pa mí sí kó sọ mí níyàwó àpàtì nulẹ̀ yìí kó pọ́sibú. kí ni gbogbo tó sọ yẹn ìyàwó ni ìwọ yìí. yes i am your wife. ha wife my foot. dọ́lápọ̀ tẹ́ẹ̀kù ti gbàgbé jẹ́ kí n rún ẹ létí ṣó ti gbàgbé ni pọ́ọ̀mù ọ̀dọ́ ló jẹ́ nulẹ̀ àwọn pẹ́rẹ́ǹtì mi yeah tó bá ti gbàgbé jẹ́ kó wọnú score ẹ jẹ́ kó wọnú brain ẹ kó wọnú brain ẹ lọ́pọ̀ ọmọ ọ̀dọ̀ ni ẹ ah, ìwọ tó jẹ́ pé àsọ́mù mi lásán ló jẹ́ tí o bá kí n ṣe oyún egbére oyún ẹ̀sìn tó ní nǹkan tó sọ ẹ́ di èrò ọ̀dọ̀ mi nìyẹn kò dẹ́n sí fault ẹ fault àwọn parent mi ni yeah fault àwọn parent mi tó force ẹlẹ́mi lórí ni if not èmi á gbé èmi á gbé ẹlẹ́nu ẹlẹ́nu rẹ́sọ ẹlẹ́jọ́ wẹ́wẹ́ aláròyè bíi tiẹ̀ báyìí èmi á gbé ẹ sínú ilé tó kún fún ẹni kan tó ń sọ ìjọba ẹṣẹ́ mi ló sọ gbogbo lè sí kí la gbé kí la jù ní ìsìn tó ti sáré sọ pọ́mọdọ́ ni mi pọ́mọdọ́ ṣayé wa ni pọ́mọdọ́ ṣayé wa ni kò kí ń ṣẹ́jú ẹ̀ ṣó ti gbọ́ kò kí ń ṣẹ́jú ẹ̀. Ah, ó sunkún dọ́lápọ̀ so ìwọ lè ké ah, má ti ké ojú ẹsìn ẹ lóṣù yẹn ó máa tó rọ wàá sun wàá sun wàá sun ojú ma ní ẹ tó bẹ jọ kú pọ̀ ni o èmi àti ọkọ̀ jọ kú pọ̀ ni. aláròye aláròye wo bóyá kò fún mi lẹ́tẹ̀ẹ́ bá jọ ẹrú bá jọ oyún ẹ ọ̀dàjọ́ ẹnu bá ẹnu bá ọ̀dàjọ́ wo àwọn olórí burúkú yẹn lè ti máa tẹ́tí kan ti máa pápá ń jà báyìí. so ìwọ náà máa ń débì máa ń débì báyìí tí wàhálà ìyàwó mi bá ti bẹ̀rẹ̀ bíbá mo máa forí mi pamọ́ sí. ẹ mọ̀ pé òun tiẹ̀ àìsùn ẹ̀ kò ní kò ní solution tó bá ti bẹ̀rẹ̀ tsọ́tsọ́tsọ́ láti fúláàtì yín bọ́ sí fúláàtì àfà yẹn láti fúláàtì àfà bọ́ sí fúláàtì alákọ̀wé yẹn ní kò ti sú mi bíbá ilé máa sá wa. mo mọ̀ pé tó bá tó tán ẹ̀ ibi tí máa fi báyìí ibi tí máa fi orí ẹ̀ bọ̀ ó máa sọ fún mi fúnra ẹ̀ so èmi ò mi ò lè jẹ́ kí ìyàwó kan pa mí ah, mi ò lè jẹ́ kí ìyàwó kan pa èmi. bó ṣe wà ní líìkì ló wà ní gbàǹjà tèmi náà ṣó wá rí ìyàwó mi ó wọ̀s ah, ah. kóbìnrin jí láàárọ̀ kó máa tẹ fóònù kó máa tẹ fóònù sórí kò sí ní tó bad kíyàn máa tẹ fóònù ní gbogbo ìgbà tó bá pé business tó fi ń pawó ni àdúpẹ́ ìyàwó mi ò mọ̀ ju Instagram lọ kó máa lọ Facebook kó máa ya fọ́tò kó máa send ẹ̀ ṣó wá ráṣọ wa tá à ń wọ̀ nínú ilé bí ìgbà tí ìyàwó mi ń ṣe tó máa ń kó lójoojúmọ́ ni torí tó bá raṣọ báyìí ó máa fi ya fọ́tò ẹgbẹ̀rún èèyàn á dẹ̀ ti rí. <laughs> gbogbo kan tẹ̀sán ẹ̀rù pé mi ò ti gbọ́ ibi ti gbọ́. a dà fún ẹ o. mo sọ fún mi mo ní èèyàn rojọ́ kò sí nǹkan tó ń lọ nù compound wọn yẹn mi ò gbogbo ẹ̀ mọ́ even ká kúrò nù compound wa ká bọ́ sí gbogbo àdúgbò ìyàwó mi. ó ti wá sọ fún ẹ. ìyàwó mi ah, Yahoo mi kẹ̀dẹ̀ rí pé ó wá ń tẹ fóònù ó ń ya Instagram ó tún wá léde kan for real breaking news ni mi ò tí ì rí nǹkan kan tí ìyàwó mi ń ṣe tí ó yà bá fẹ́ kódà bẹ́ẹ̀ mi àti ẹ̀fẹ́ wà nù yàrá gan kó jẹ́ pàǹṣẹ lọ́kọ láyà ó lè yà kó ló ń fẹ́ fi sórí Instagram. orí ẹni tí ìyàwó mi náà tó bá dẹ̀ ti ṣe mọ̀ tí bá ti bá fa wàhálà tó bá ti ṣe báyìí ibi ni ti máa ń wálẹ̀ ti máa ń step way down. ibi ìbá ìbí ìbá ni solution mi àti yín wà. ó gbà sílẹ̀ yín mi alpha ṣé wọn lọ ń sìn ni àbí báwo ni. a musẹ̀ dín ni. musẹ̀ dín ni ẹja wọlé ẹjẹ ká wà ń bí dalẹ̀. ẹja kọmọ olùbọ ìjà jọ jẹ pọ. ìjà ìjà yóò rí wa. èmi ò mọ lọ́kùnrin kò tiẹ̀ lè dín ní ọ̀dọ̀ tí èmi tẹ̀ ọmọ tí mi ò lè ní. ẹ̀yin tiẹ̀ bẹ́ẹ̀ yun funfun ni ẹ̀yin tí ah! tó bá lọ́kùnrin tó ṣe mí tí mo máa ń sunkún mọ̀ wá tì. <laughs> ó láì fi wú o. àǹtí mo ní kí n béèrè lọ́wọ́ yín pé how long lẹ ti wà married? Um, okay. I think date for long but kò pẹ́ ta wed. Eh, kò tí pẹ́ tèmi àtọkọ mi náà wed. Actually Amẹ́ríkà là ń gbé tẹ́lẹ̀ so our relocate wá sí Nàìjíríà torí ọ̀rọ̀ ṣẹ́. Àǹtí ẹ má bínú o, mo notice pé ìgbà tí mo fẹ́ wọnú bíbà yìí níṣe lẹ ní kí n bọ́ bàtà mi síta ẹ wá kó slippers yìí fún mi. Rárá o, ẹ má misunderstand mi o, mi ò mean pé ìdọ̀tí o but ṣẹ̀rí mo ní zero tolerance for dirt ṣe understand so bẹ ṣe ń bọ̀ yẹn mi ò mọ nǹkan tẹ́ ti fẹsẹ̀ kó láti flat yín wá sí bíbá èmi ò délé gbà kẹ́ kó James wá sínú ilé fún mi so ìtorí ẹ ní àlejò tó bá wá mi wá ẹ máa rí pé mo to àwọn slippers síbẹ̀ yẹn tó máa ń lò èmi náà fúnra mi èyí tẹ́rí lẹ́sẹ̀ mi ni máa wọ̀ nulẹ̀ mo ní mi tẹ́kẹ́ tí bá fẹ́ bọ́ta mo ní máa kó síta ọkọ mi gan ni so ẹ máa count it as big deal. Oh mi ìdẹ̀ wa kó dọ̀tí inú flat wa náà ni mo ti bọ́ta wa oh, mo ti wá understand yín sìn nítorí ẹ̀ lẹ ṣe ń wọ gloves ọwọ́ tẹ̀dẹ̀ ń wọ socks ẹsẹ̀. then kẹ́tù wọlé mò ń clean dining lọ́wọ́ lẹ́fi wọlé tẹ́mi bá dẹ̀ ti fẹ́ clean mo máa ń wọ hand glove nítorí ẹ̀ mọ̀ pé àwọn obìnrin a lè ṣe ká má fix nails and all that kí ìdọ̀tí má lọ kó sí mi lọ́wọ́ wow mo like ìwà yín gan that means pé èmi àti yín a ní something in common nìyẹn ṣeré mi bí mo ṣe wà báyìí sí social media person ni mi mo wà very very active mo ṣọ̀pẹ̀ wà lórí Instagram mo are very active gan mo are lórí Instagram mo are lórí Facebook Twitter FaceTime mo tún wà lórí imo tó fi ń ṣe video call tí n bá fẹ́ wá bá yín bíbá yín mi àti nílé ìjọ máa ṣe video call ṣé mo mo wà very very active gan lórí social media. ok ṣe jẹ́ kí n fi nǹkan wọ̀nyí sìn ṣé gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí sìn ó máa lórúkọ nǹkan tí mi náà ṣe ó lórúkọ ẹnì máa ń sà tábà Google ẹ̀ sí very ó kí á ní Google máa gbé result ẹ̀ jáde fún ẹ jẹ́ kí n má bínú true pillow it. ibẹ̀ yẹn lẹ ti pick it so every time. ó mọ Emma. every i'm sorry every time mo like kí nǹkan mi wá properly set tray so just return it back there. pillow ẹ kọ́kọ́ dá padà lọ. pillow aunty this is my house. oh sorry. thank you thank you then secondly ẹ jù. èmi àti yín hà ní anything common in common bíi ti báwo síbẹ̀ ìfura yín ẹ̀gbọ́n kan tẹ́ sọ ni ẹ ní nígbà tí ẹ wọlé mo kó another ẹ wo slippers tẹ̀wọ̀n yẹn bó ṣe funfun nẹ́ni mo kó another slippers fún yín pé kẹ́ wọ̀ ẹ̀yin ò kí ń ṣe gbogbo nǹkan báyẹn èmi ìmọ́tótó ni priority mi ní ilé ayé yìí because jẹ́rí mi àtọkọ mi bẹ́ẹ̀ ṣe bá ṣe wáyẹn for years now mi ò rún pàtó sí hospital because we don't have any reason to go there ìmọ́tótó èmi ni germs bacteria èèyàn ní láti máa avoid ẹ̀ ṣó yẹ yín and mo dẹ̀ notice pé there was a day i think last week or something táwọn èèyàn kan wá yín wá mo ní wọn tán bọ́lẹ̀ láti orí bike bó ṣe ń bọ́lẹ̀ báyìí ní gbogbo yín rẹ́ni kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ tẹ kóra yín wọnú ilé in fact mo fẹ́ lè fà yín pé but me, ò wá glove mi ní time yẹn ni mo ṣe lè really fà yín mo fẹ́ fà yín pé ah yé má jẹ́ kó wọlé without taking off their shoes but mo continue, tún ní kí n má sọ̀rọ̀ ni so everybody yẹn á fi jọra wa then uh, another thing is ṣé bí obìnrin ní yàtọ̀ sí pé um, what's this woman's name woman tó dàbí draft tó ń gbé ní. ìyàwó Mr. Tokunbo. yàtọ̀ sí pé ó ti wá síbi bàírí without calling her láti wá sọ fún mi pé eh, ẹ níṣẹ́ lẹ máa ń jó oúnjẹ níná èmi fúnra mi gan tí mò ń gbé lẹ́gbẹ̀ẹ́ yìí mo máa ń gbóhùn rẹ̀ all the time mi ò lè stand kí n máa bọ́ọ̀nù oúnjẹ ẹ mọ̀ pé ó wrong irú kan báyìí lè léyàn lé ọkàn ẹ mọ̀ ẹ má ẹ má try to concentrate lórí anything tẹ bá ṣe tó bá pẹ́ fẹ́ clean ni ẹ concentrate ẹ clean ẹ ṣe just try to do the right thing at the right time ṣe understand if not ọkọ yín máa ní problem pẹ̀lú yín o ṣó yẹ yín as obìnrin sóbìnrin ni mo ṣe advice yín please ṣe rí social media or whatever you call it pé kó mẹ́mẹ́ yẹn kó jẹ́ priority tẹ bá bẹ̀rẹ̀ sí máa bímọ kí lẹ fẹ́ fi lé wọn lọ́wọ́. àǹtí ẹ̀ wá understand me, ni o you need to be careful. ṣé rí gbogbo oúnjẹ ń jóná ìkọ̀ọ̀kan yẹn mi ò mọ̀ mọ̀ mo kàn máa ń wà carried away pẹ̀lú fóònù mi ni. <laughs> ok macha ṣe láti wà careful ṣé wàá rí gbogbo nǹkan tẹ̀sán pátá yìí mo fẹ́ kẹ́ bá mi sọ sí orí page mi ní Instagram kẹ́ bá mi advice àwọn followers mi so that wọ́n lè mọ nǹkan tí wọ́n máa ma ṣe tí nǹkan bẹ́ẹ̀ bá. ṣé rí gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe yẹn I'm not interested mi kì í ṣe àwọn nǹkan báyẹn ṣó ti yẹn mi ò gbéra mi síta. I don't do it. And I have good things to do with my time. So can you please pick your name? Mi mi láti lè ṣe get, but ẹ máa ní láti lọ torí mo ní láti ṣe nǹkan nílé. Ẹ ṣe, mo fẹ́ kí n kitchen. Thank you. Ẹ try láti change. So lọ kan yóò nílé yín kúrò lè. Ṣé understand? Um, ẹ ṣe. Ẹyin náà ẹ try láti change. Kì í ṣe èmi náà ń ṣe ẹranko náà tí màá kọ̀ déédéé máa báyàwó mi jà all the time moreover what anibọ sọ pé mo ti bá rú ẹ but Mojísọ́lá um, is becoming unbearable complain ti pọ̀ jù ẹ sà kò sí nǹkan tẹ ṣe nílé yẹn tí ò ní complain ṣe mo fẹ́ yàwó sílé for instance kò mọ gbàtẹ́bí ń pa mí àgbàtẹ́bí ò pa mí kò mọ gbàtẹ́bí mo fẹ́ sùn gbàtẹ́bí mo fẹ́ jókòó. kò sí nǹkan tó kàn bóyá mo ṣojúṣe mi gẹ́gẹ́ bí ọkọ àbí mi ṣe àfikún máa ṣe fínífíní bíi fínító àbí adíṣe fíní ìfẹ́ àbọ̀rọ̀ ẹ̀ ti sún mi everybody tó bá wà nílé àtònílé àtàlejò ló máa kanra mọ́ ó máa rí complain kan nípa ẹ̀ ṣá bíbí òwà dọ̀tí bíbá àdọ̀tí ibi kọ́mínà ń bẹ̀rẹ̀ ìbùsọ̀ òun nìkan ni. mi lè parọ́ fún yín o left for me I, i think i'm over it i don't want to continue again ìwé ni lára rádàrà i i i wà fún sọ ọdún sún mi. Eh, Bọ́lájí. sà. mo mọ̀ pé tó bá jẹ́ bí ijọ́ kan àbíjọ́ méjì máa fi ju ẹ lọ. ó ti ẹ̀ jù bẹ́ẹ̀ lọ sà. ohun tó ju àgbàlagbà rí tó fi jìn tójú ọmọdé bá rí ó mà lè fọ́ láti bíi lọ́dí kàfàǹṣà ìkan náà ní gbogbo obìnrin kò sí àtọ̀nú kékeré obìnrin àtàgbàlagbà obìnrin àwọn afáà mi kan sọ fún mi pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọn ló sọ wípé obìnrin tóbìnrin bá hùwà tó dáńjọ́ kan ó ṣe mistake ni kò síbi tá a fẹ́ tì wọ́n sí ọlọ́run dẹ̀ dá wa nítorí wọn ó dá wọn nítorí wa ni ó dá wa pé ká máa bí sí ká máa rẹ̀ sí ṣọ́kùnrin lè dọmọ bí ni ọkùnrin lè dọmọ bí so yìí ò lè sá fún nǹkan tó yẹ pé ó necessary o ṣe possible kí wọn run away from necessity ni kò síbi yẹn ò ṣe fẹ́ ṣe ohun tó bá ti necessary ń pèsè ayé kò síbi avoid ẹ̀ kò possible gbogbo wa tó ń sọ pé ìyàwó ẹni ẹ gbogbo obìnrin ló wọ́n máa ń verbalize carelessly wọ́n ń ro nǹkan tó bá ń sọ they just talk so tó bá níyẹn ò dáa tó bá lọ fi lọ fẹ́ mi same thing tó nínú yẹn ló máa tún rí inú yẹn náà tí ó bá tún wọ́ọ̀sì jù yẹn gangan lọ padà sílé kó lọ báyàwó ẹ̀ kẹjọ sọ ó ní bí wọ́n ṣe máa ń ṣe pẹ̀lú obìnrin náà olórin kan sọ pé òjé lobìnrin ló jẹ lobìnrin jẹ́ falágbẹ̀dẹ àgbẹ̀dẹ ọkùnrin tó ní ọgbọ́n kí ló fà tó fi sọ bẹ́ẹ̀ ó ní òjé kò sí nǹkan tá lágbẹ̀dẹ ò lè fòjé rọ kò sí nǹkan tí èèyàn ò lè fobìnrin rọ tó bá ti fọgbọ́n bá ṣe wàbúrò ẹ̀ ṣé ibi tó yẹ kó wà ló wà yìí torí àìgbọràn lámùmọ́ra lámùmọ́ra kò fẹ́ lámùmọ́ra kankan lójú ẹ̀ sìn òun rẹwà kò dẹ̀ mọ̀ pé ìwà gangan ni ẹwà n tó ṣe máa ń sọ pé beauty lies in the eyes of the beholder ni because olóyìnbó believe pé ìwà èèyàn gangan ni inner beauty ẹ̀ so ẹni tó bá wo èèyàn dáadáa tó wò ó fínífíní tó rí gbà ọmọ gidi lélẹ́yìí lọ́lọ́yìnbó ṣe máa ń sọ pé beauty lies in the eyes of the builder. mo ti bá sọ láti yọ ìtítí oníbi tó ń fẹ́ máa wà tó ń fẹ́ wà rè ṣó yẹ kó wà mí ṣébi tó wà proper obìnrin láìṣe ọkùnrin lọlé lọ parí ìjà pẹ̀lú ìyàwó ẹ o má ṣe bí àbúrò ẹ o. ẹ ṣe bọ̀ sá ẹ ṣe bọ̀. dáàdi mo ti kọ́gbọ́n nínú nǹkan tẹ́ sọ mo promise ma ma change. wà á change. but dáàdi ṣe mọ̀ pé most of àwọn ọkùnrin gan atọ́ni ní sùúrù ni wọn. ṣé ó yẹ kó o sọ̀rọ̀ tí máa ń sọ̀rọ̀ wàá ṣáà fẹ́ wá nǹkan kan wí ṣáà tó bá bẹ gbogbo yé ṣe nǹkan kan ṣáà máa wá bó ṣe máa wàá ṣáà fẹ́ maneuver wàá ṣáà fẹ́ wá nǹkan must you talk when i'm talking. ń gbọ́ òsì lọ́dọ̀ níyì wọn kí ló ṣẹlẹ̀ kí ló ṣe wà tiẹ̀ òkú mo bọ́yìn ò ní problem he is a perfect gentleman he is cute he is tall he is dark and ó ní ìwà very humble guy kí ló wá ṣe wà tiẹ̀ bọ́ mo mọ àmì àti ẹ̀ sọ̀rọ̀ náà and I know him from pé that guy mẹ́sìn ni wọ́n pè ní too responsible ni ó yẹ kó rí ẹ pé kò máa sọ kọ́ńtà tó bá fi ní ilé òde rọ́kọ̀ o ọ̀dọ̀ kẹ́hìn ló fẹ́ làbọ́dọ̀ azeez. ọkùnrin alájí fawas ó jẹ́ ìgbẹ̀sìn tán ó wá fi mí ṣẹ̀sìn rójú gbogbo èèyàn ah! ọkùnrin mà burú o jẹ́jẹ́ dẹ̀ ni mo jókòó mi o tó ní wá gbẹ̀sìn èmi Karimat tí gbogbo ayé ń pè ní alájà alájà. Fawaz wà á gbà. Ah! èmi ló pè ní ọmọ elépo ǹdẹ̀ máa wá ṣẹ̀ṣẹ̀ wá tún ìgò mi fọ̀ ah! alájì wà á gbà. ayẹkẹ àṣìlóòótọ́ ni aṣọ ń gun nǹkan ah! àwọn aborí má kò wà fún ọlọ́kọ̀ dídí ṣẹ̀dá àwọn kan síbì kan so àwọn náà ní problem nínú marriage wọn wọn máa ṣe bí pé wàá àwọn perfect àwọn òkè jà àwa lè ṣu àwa la máa pariwo all the time ah ogun la yé o mo ṣẹ̀ṣẹ̀ gba ní o. Eh, ọlọ́run ọba gan nígbà tó dáwọ́ èèyàn tán ó wá ń regret pé òun ṣe dáwà èèyàn nígbà tó lóun bá ń regret pé òun dáwà èèyàn àwọ èèyàn yẹn gangan gangan kí wàá ní wá. a já sí nǹkan kan ọ̀rọ̀ ilẹ̀ yìí kò tó wọn àyàdá sí àbí báwọn náà ṣe ń pòwe yẹn. ẹ káàsán. ẹ káàsán. <laughs> àti dọ́lápọ̀ mo ti wòye lókè mi ò bá yín bẹ́ẹ̀. ẹ ẹ ẹbù rú mú ni kò sínú ẹ̀yin náà mọ̀ èmi ò dé mo jẹnẹrétọ̀ fa ó dìgbà tọkọ mi bá dé kó tó lè bá ń fa. bẹ́ẹ̀ni mo wá ní kí n wá bá yẹ kí n wá gbatẹ́ ó yà yí lẹ́nu bẹ́ẹ̀ ṣe rí mi àbí. Ah. Eh, ẹ wo ó yà mí létè pàápàá inú mi ah. ti ẹ̀dùn pé ìbọn ṣàkíyèsí pé ó yà mí lẹ́nu torí mi rí nínú ipò báyìí rí ayẹ́kẹ́. ó yé mi. ṣebí ibi báyìí lẹ wà tí ọkọ mi ti já mi sí wòwò tó ti tú mi síta. ẹ wo ojú mi kò ní ṣe mi wà ń bẹ. Ah. nítorí Judith náà ni ẹ bá mi kìlọ̀ fún Judith ẹ bá mi kìlọ̀ fún kókó fi ọkọ mi sílẹ̀ mi ì fi ọkọ mi báyọ̀ ṣeré o ẹ bá mi kìlọ̀ fún bíkọ́ tí bá mu màá pa tí bá bò ó tí n bá bọ̀ òkú ẹ̀ máa gbé kó mi báyìí ó ṣépè fún ni kí ni mo ṣe fún ṣé mo lọ bá ọkọ ẹ̀ rí ni ẹ bá mi kìlọ̀ fún ọ bẹ́ẹ̀ kí bá mi jíṣẹ́ fún ni o mo ṣàmọ̀ yìí amọ̀ra wa o mo mọ̀ yẹ mọ̀ mí o ẹ bá mi jíṣẹ́ fún. ẹ tẹ̀ dúró náà inú mi dùn pé méjì ni mo bá ń bíbá àti Dọ́lápọ̀ ọkọ mi ẹ̀ ń fẹ́ wọ̀nyí sí ẹ bá mi máa ṣọ́ ẹ bá mi máa ṣọ́ olórí burúkú èèyàn ni gbogbo yìí tí mo ní yìí kò tẹ́ lọ́rùn mi ìṣó ẹ̀ fún yín o bọ̀ mo ń ṣó ẹ̀ nínú ilé bọ̀ kò tẹ́ lọ́rùn ó tún lọ ń bọ̀ lórí ọmọ má ṣàǹfààní yẹn ẹ bá mi máa ṣọ níjọ́ tẹ bá tún rí àwọn méjì papọ̀ à ẹ jọ ẹ fún mi gbọ́ kẹ jẹ́ kí n gbọ́ kẹ wá rí àrà tí máa fi òun àti olórí burúkú ọmọ Júdà ṣẹ́wó táyẹ̀ ti bàjẹ́ tó ní kú síbi tí aṣọ ẹ̀ bá wa ṣé mi ò ṣé mi ò da tó ní ẹ wò mí tí mo wọ kí mi ò ní ìdìbò àwọn bọ́ǹpáàdì olórí burúkú lọ́wọ́ ọkùnrin ẹ wò mí à ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín níṣẹ́ gbọ́. ṣé wàá rí ẹ̀yin gan ẹ ti wá ṣẹ́ mi báyìí. kí ló dé. ẹ ti ṣẹ́ mi torí pé èyí náà ẹ mọ orí ipò tí mo dì mú nínú ilé ìbò ṣe tó yìí. mo mọ̀ pé informant wa ni mo mọ̀ mo mọ̀. ẹ wá rán òfófó mi ṣẹlẹ̀ kò jẹun ṣebí júdì tẹ̀yìn sọ mi gan wa. tówó ti gbé sàárẹ̀ ò ti gbé wá bọ́kọ mi wàhálà yẹn dẹ̀ wà nílẹ̀ báyìí báyìí èmi gan wa mo fẹ́ pa bẹ́ẹ̀ ṣe wá rán mi iṣẹ́ èmi náà máa ń wíìrì ayẹkẹ ìpadà ayẹkẹ ìwọ lálá tẹnujẹ ìwọ náà máa fúnlówó náà máa fúnlówó lóṣù máa ṣíkè fáwọn wèrè àtàtún ó tó kíjọ tí Judith bá ti dé èdè báyìí kó pè mí lórí fóònù mo bọ́ ọ̀sálẹ̀ wá bá ní. mi ní fóònù. o ní fóònù wéèrè o ṣàmọ fúláàtì mi kànlẹ̀kùn mo mọ̀ kémi ò níṣẹ́ mi mo máa máa sùn náà ni kànlẹ̀kùn mo bọ́ ọ̀sálẹ̀. mo ṣe láìkè bẹ́ẹ̀ ẹ mọ̀ nǹkan tẹ́ bá ti ṣe tán pẹ̀lú ẹ̀ mo fẹ́ rí i. ọ̀rọ̀ wà. mo ń bọ̀ tí má ti kúrò lọ́dọ̀ wa yẹ́kẹ́ báyìí ọ̀dọ̀ yín ni mo bọ́ mi ní ìkọ̀kọ̀ tí mo fẹ́ ṣe. ọ̀rọ̀ wà ogun láyé. bó wọlé orí afẹ́fẹ́ bó jáde ó dorí afẹ́fẹ́ bọ́kọ̀ ó bá jẹun ẹ mo ti kó jíṣẹ́ fún gateman yẹn kò sí mi bá kankan lẹ́nu wọn mo dẹ̀ sọ kó make sure kó deliver message fún olóòmà ọmọọṣẹ́ bẹ́ẹ̀ sọ. mi ìfẹ́ kẹ́nì kankan sọ pé òun ò rí lẹ́tà. a ní òsán máa gbà sá jíṣẹ́ fún mo trust ìyàwó. Dọ́lápọ̀ um, mo nílò pé o ti múra sílẹ̀ àbí. múra sílẹ̀ bí ti bá wọn níbo là ń lọ ṣáà travel. ẹ travel láti padà sọ́dọ̀ àwọn parent ẹ̀. kí ló ṣẹlẹ̀ fún kí ni. torí agent fún everybody ní lẹ́tà láti ṣe meeting pẹ̀lú landlord mo dẹ̀ mọ̀ pé meeting yẹn orí ẹ̀ orí ìwọ Dọ́lápọ̀ ẹ̀ orí ẹ̀ ló máa dálé lórí orí ẹ̀ ló ti máa bẹ̀rẹ̀ orí ẹ̀ ló máa parí sí. Kilo mi, mean ah, kí ló ṣẹlẹ̀ ó ṣe máa dá lé mi lórí kí ni mo ṣe ah, ah, ṣé mo jalè ni àbẹ́mi ni mo ṣàgbèrè ni ó ṣe máa dá lé mi lórí o kò jọ o kò dá lé mi lórí o. dọ́lápọ̀ tí ọ̀rọ̀ yẹn tó bá fi lè dá lé orí ẹ̀ tí landlord wá insult mi kó o ti mọ̀ pé nǹkan tó ń rùn ó ti tán lẹ̀ nìyẹn àti wọ́ àti oyún egbére tó wà nù ẹ̀ mi ò gbọ́dọ̀ dé inú ilé kí n bá yín tó bá wù ẹ́ ò bá lọ sílé àwọn parent ẹ̀ tó bá dẹ̀ wù ẹ́ kó máa rìn kiri àdúgbò kó máa ṣe gbébùrùn tó wá ilé ayé ẹ̀ tó wá ṣe kó máa ṣe yọ àwọn yọ wọn. kò kí n tèmi ṣé mi ni mo ṣàgbèrè ni kí ni mo ṣe ó ti máa dálé mi lórí. ìwọ ló mo máa ṣe nǹkan báyìí ìwọ mọ́tò púpọ̀ yóò kí múnú mi dùn òbí fi mí lọ́kàn balẹ̀ ẹ̀yin rẹ̀ sọ fún mi sọ fún mi ẹ̀kọ́ tí mo ṣe ò dá ṣé ẹ̀kọ́ tí mo ṣe ò dá ni ẹ má parọ́ fún mi o ṣó burú nínú kí n rí nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ kí n tọ́ ṣó burú. ah ah ah ah ah ah ah ah ah ah لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم Allah. Karimat. Subhanallah. Ah! La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Ah! Karimat. Naam. Karimat. Ọlọ́run ọba o. Ṣé mi ti fọwọ́ ara mi ṣe ra mi báyìí? Ṣé wáyé kó jẹ́ pé n tó kọ́lé ló tún fọwọ́ ara ẹ̀ wo? Karimat. Naam. Ah. La ilaha. Ah, ah, Ṣé mo ti wá dá ọmọ yìí padà? Ṣé wáyé kí ọmọ ilé kó tún padà sí tí ìgò rẹ̀ torí Ọlọ́run? Ṣé mi kí mo tún so yẹ́dà báyìí torí Ọlọ́run ọba? Karimat. Mm. Kí ló tó tún mutí? Mm. Karimat. Dìde, dìde, mm. dìde, bisimilá. Dìde. Subhanallah lásán. Dìde. Dìde káyọ̀tì. Káyọ̀tì. Dìde dìde dìde. Dìde dìde lọ́lọ́. Baby, uh, I want you and I to talk like um, two adults. Fẹ́ ká sọ̀rọ̀ wá sọ̀rọ̀ àti bí quite àti ìyàwó ní ilẹ̀ fẹ́ ká jà. Oni, I'm really sorry, but can you just give me one minute? What for? um, mo ní láti rearrange àwọn throw pillows yìí they are not properly arranged. I'm sorry, baby. Um, Good, yeah. Good. Actually, in tí mo fẹ́ bá ẹ goes in line with this. Okay. You see, in life, Táyé àti Kẹ́hìndé tí wọ́n bí láti inú kan náà, ìwà Even if bára mu. Ifun ẹ̀gbọ́n tó mọ ìyànkú fábúrò, wọ́n máa ní differences wọn. But um, they always find a way to meet at, um, at the center. Wọ́n find find equilibrium point that they meet around because sori um, nobody is perfect ṣòro bó ṣe ní differences there? ni money ní ti tèmi. other than you don't want this you don't want it you want this like this you want it like so let me tell you this there's something you need to know. Thanks, baby. Yeah. But all the same, mo ṣe not go bad bàjẹ́. This is a mere throw pillow. It is handy. I can hold this. I can, I can. It's not like I'm destroying it or I'm doing anything to it. You don't understand. It's something I can touch. Okay, you can touch it. Okay, let's assume pé ìwọ wà níbí báyìí. Èmi dẹ̀ wà ní frequency. All you need to do is step down a bit while I step up. Our meet ní equilibrium point at the balance. So my darling wife, mo fẹ́ bẹ̀rẹ̀ be me for who I am take every other person tó come across ẹ tàbọn bí wọ́n ṣe rí gbogbo wa ò lè dọ́gba look at my fingers ṣó dọ́gba that is human eh? please I want to make amends let's enjoy this marriage. it's just health. I know. health ni mo mú rò. mo eh? please come make amends Jeka, Jeka, Jeka ká at some point. Um, Sweetheart, mm-hmm. I promise to adjust. Huh? I'm serious. Don't worry, ma Just a little bit and I'll try to tolerate you. Really? Of course, yes. I love you. Thanks, darling. I love you better than wife. <laughs> that is what I'm talking about. <laughs> um. <laughs> I'm sorry. Okay, um. <laughs> part of what i'm saying is this ṣé wọn pélé wà ní. of course. every every day la mop every day la nu la sterilize things la dust table and all so why wo pe i don't see reason why in our own house you still have to be putting on this glove. ah only but o mop mo lè eh, clean irú table inside with the napkin mm. and germs lè wọnú nails me. that is wrong. Guy germs ò lè wọnú ọwọ́ ẹ̀ à clean mi by every day now for example okay mi ò kí ń wọ glove mi ń wọ socks inú ilé and then ṣé mo ti kó germs wọlé wá bẹ́ẹ̀. Ah, but honey, you know I've been taking care of you. Ṣebí torí ẹ̀ ni mo ṣe máa fi disinfectant sínú gbogbo omi tó máa. Ọ̀dọ́ ọ̀sẹ̀ mi ò ṣáà kó disease kankan wálé wá bẹ́ẹ̀. Yes. So we need to be free now. We need to enjoy this marriage. Can I help you with this? Take for instance to take this off. Okay. Let's be free together. This is our house. We need to live in harmony. Whoa, look at the beautiful fingernails you've been hiding. I'll help have this. Wow. You got fine fingers. Oh my god. Oh! Only that is not hygienic. It is. Ọwọ́ mi ló ń kiss and ó lè ti little bacteria or something because mi ti for. For fọwọ́ ẹ̀ náà. Ó dẹ̀ wọ glove látàárọ̀. Ṣé kò wà hygienic my boy. It is, honey. Mm. my lovely wedded wife. Mm. So how about this? Do you want me to help you with this? Take it off now. Okay. Please. You know what? I can help. I can help. Thank you. Would you like my fit? Ah. Yes, sir. Yes, sir. Yes, sir. All right, be fine. Yeah. Yeah. No, no, no, no. You can't kiss my face. Uh, well, you clean it every time. Is it still dirty? That's my lovely wedded wife. Mm. You see, this is fun. I can afford to do this. Do this. No, no, no, this, no, no, no, no, no, no, no, no, please, no, no, no, no. In my house. you promised to change. Only no. well, you promised to change. Yes, I know, but. But. I have to wash all. They're not dirty. Take for instance. No, no, no, no, no, no, no, no, no, Baby, it's my house. Baby, it's about the time you meet me at my own point. Come on, baby. Come on here. Come, baby. That's my baby girl. That's my lovely wedding wife. Come on. Hmm? Honey. That's my love. Okay, how about me putting it in? <laughs> <laughs> mm. That's my baby girl. Come on, love. Let's enjoy. Ah, Auntie Judith. No. Auntie Judith. Kilo ló wá ń ṣe yín báyìí? Kò sí ó kàn rẹ̀ mí. Ah, ó rẹ̀ yín kí ni mo wá gbà. ok èmi náà ti mọ̀ pé kí náà ni ẹ gbà. ó ṣe. àǹtí Judith kò yẹ kó máa rí báyìí kẹ́ máa wo ebi tó ń pa mí látàárọ̀ bí mo ṣe wà yìí gbogbo onú báyìí ló ń ta mí ah ẹ wò tí mo rẹ̀ ti wò pé tẹ bá dé gbogbo oúnjẹ tí mo fẹ́ jẹ báyìí mo máa yó ah ó ga o. ibi. ẹ ah aláàánú mi dẹ̀ ní ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ má ṣe báyìí ẹ má yẹ kí n kú sájà àdì ẹ ṣàánú mi ìyá mi. Ah. o lébi ń pa ẹ. ah ah àti Judith ẹ ṣé o ah ẹ jọ ẹ ní ṣubú dànù nǹkan tá à ń sọ rè àdúrò owó tó tó yìí ah ṣe báwọn èèyàn rè mo lébi ń pa mí one thousand àdúrò owó tó tó yìí náà kó lé mi lọ́wọ́ ẹ ẹ ṣe jàre ìyá mi. mo máa ń ṣeré mi tún yọjú wò. tí. máa yọjú wo gbogbo ọmọ kí ni tí. Ah. kí ni ayẹkẹ ewo rè ládàradà òṣì tí wọ́n máa ṣe nìyẹn ta ló ti mú kínní wá ń sìn òṣì tí wọ́n máa ṣe nìyẹn wọ́n fẹ́ẹ́ jẹ oyè àwòjẹ ò gbẹdìyẹ wọ́n ní kò dìmọ géètì níbẹ̀ yẹn wọ́n máa mú lẹ́tà wá síbí báyìí bóyá lẹ́tà àlejò kan ni bóyá nẹ́pà ni ó mú yẹn sọ síbẹ̀ yẹn ó wúlò kankan. ṣé bí ìwé nẹ́pà ṣe ń rí èmi á kà nǹkan. ó yẹ máa kà. Hmm. jù ú. Hmm jí jí. ah àǹtí Judith àǹtí Judith ló ní. Judith. ẹ bá ń gbéwèé oníwèé àǹtí Judith wá bí láìpẹ́ ìyá wọn ló bóyá ọwọ́ wọn ló ti jábọ́ ẹ bá mú. fúnmílẹ̀ mo fẹ́ kà kí ló dé èmi á ka ilé ìná kó sì kàn tó kàn mí. má lárí má lárí má lárí á. ṣé ń ka kéwù ni. géètì three and negate capital letter H H I I C. F P. sí. Ah! Ah! Kí ni? Ah! Kí ni? Pọ̀pọ̀ ah! ah! Ayọ̀kẹ́! Ah! Ọkọ mi ti fọ́ ayé mi jẹ́ o! ọkọ yín. Ah, eh, eh, ah, ẹ gbà mí ẹ má má kú ẹ jọ ah, ẹ ta ló wà lẹ ẹ jọ. tí wọ́n bá sọ pé sinna ò dáa aṣóòótọ́ ọ̀rọ̀ ni ààrẹ mọ́mọ́ mutí ààrẹ mọ́mọ́ ṣe ṣìnà àṣetàrẹ̀ náà ń sọ fún un Judith ni wọ́n ní ó ti ní àrùn HIV yìí ṣé mi gan-an mi ò ti ní àrùn kògbóògùn báyìí àti pé ṣé mo lè fọwọ́ sọ̀yà wípé mi ò tí ì kú látara rẹ̀ ya Allah ya Rabbi má má jẹ́ kí ohun tí ò dá ó ṣẹlẹ̀ sí mi látàrí ìṣìnà ọjọ́ kan ṣoṣo tí mo ṣe ǹjẹ́ mi gan-an ò ní lọ ṣe àyẹ̀wò ara mi báyìí tí wọ́n bá sọ pé ìṣìnà ò dáa àṣé ò tọrọ ni. dúró kí lè tó fẹ́ parẹ́ lórí ọ̀rọ̀ tí ò kàn ẹ́ ná sọ fún mi náà o bóyá o rò pé olódì mi ti kó hiv àbí ọlọ́run ò ní fún ẹ ṣe <laughs> anyway doctor sọ pé oyún ẹ ti bàjẹ́ kí lè tó wá ń sunkún i think you should be happy. lọ́nà wú. lọ́nà tó pọ̀ yeah mo lérò pé àdúrà pamí sílé má pamí síta ló ń gbà torí tó bá end up láti bímọ yẹn you will become a single mother torí ìbágbépọ̀ èmi àti ẹ kò kí n ṣe permanent Mojo torí Ọlọ́run mo bẹ̀bẹ̀ ní ìjọ torí Ọlọ́run. We we can start all over. Hmm? We can start all over. I promise mo máa mo máa fọwọ́ síbi tó wọ́n gbé mi ní ṣe bẹ́ẹ̀ mọ̀ wá fún mi lóyún jọ wá fún mi lóyún mi ní bẹ́ẹ̀ mọ̀ jọ. Kémi fún ẹ lóyún again. <laughs> Kémi padà fún ẹ lóyún. Sórí ọ̀rọ̀ ẹ dàbí ọ̀rọ̀ abẹ̀bẹ̀ ta sọ sókè nígbà ìgbà mo sọ ọ pé ibi pẹlẹbẹ báyìí náà ló máa fi lélẹ̀ ìwọ máa change ìwọ anyway tí n bá fi jáde lọ kí tó padà sínú ilé mo fi ọlọ́run tó dá mi tó dá ẹ mo fi bẹ̀ má jẹ́ kí n bá ẹ nínú ilé yìí mọ́ tó ti gbọ́ bẹ́ẹ̀ yẹn regime ó ti expire lọ́dọ̀ mi. yóò mú bẹ́ẹ̀ ní ṣe pé ọmọ tó kú bó ta lóòlù tó kú tó kú bọ̀ ah! ah! mo tẹ́ o mo ti jẹ́ pé mo ń darọ̀ ìwọ ni mo ti fọwọ́ rẹ́ mi tù lámì tókò bá jrm kí ló tó wọlé o kàn dúró sí ìbàyí látàárọ̀ wáì. Judith mo lè wọlé òmùnú mi dùn. lọ́nà wo kí ni mo ṣe ìwọ náà wò látọjọ́ yìí mo ti ń bẹ̀ sọ kó fẹ́ mi kó fẹ́ mi ó kàn fa kíkọrí kó dànà ọ̀hún ìwọ náà oríṣiríṣi obìnrin ló wà lọ́fíìsì wa mo kàn mo neglect wọn mo lè mo lè bá wọn sọ̀rọ̀ bíkọ́ ìwọ ni mo fẹ́ ah, mo ṣàtọ̀ pé ọrùn oṣù ẹ̀ báyìí làpárò mi máa kú sí òde ṣàánú mi. èmi náà love ẹ èmi náà love ẹ but you know mo ti sọ fún ẹ times without number pé jẹ́ ká máa jọ̀rẹ̀ wa lọ love love love jẹ́ ká gbé pati sẹ́gbẹ́ kan i love you but a lè date ara wa jẹ́ ká jọ̀rẹ́ ó máa ó máa wà òkè bẹ́ẹ̀ fún wa try and understand. ìwọ náà gbọ́n nǹkan tó sọ ń sìn you said you love me hey, eh, let's go for that now. sori tèmi yé mi lórí ọ̀rọ̀ love yẹn tèmi yé mi má jẹ́ ká fẹ́ra wa. kò dá má ṣe báyìí fún mi Judith. wo kò lè possible sórí tá a bá ju abẹ̀bẹ̀ sókè nígbà igba ibi pẹlẹbẹ báyìí náà ló máa fi lélẹ̀ so jẹ́ kó kó yí ẹ pé kò lè possible jẹ́ ká jọ rẹ̀ you don't understand. but make me understand. jẹ́ ká máa ṣọ̀rẹ́ wa lọ ó máa last ju ká fẹ́ra try and understand now. má ṣe báyìí fún mi now. tó bá fẹ́ rí mi ṣó kì í rí mi tí n bá fẹ́ rí ẹ mo máa ń rí ẹ so kí ló tún fẹ́. i want more. ah mọ̀ ọ́. Hello? Yeah, speaking. I don't understand what you're talking about. Yeah. Are you kidding me? Oh my God. Oh my God. ṣé mò ń lálàá ni èmi tí mo ti wà hiv positive etí mi tún gbọ́ rẹ pé mi ò wá positive thank you Jesus ọlọ́run ṣé èmi.

gbogbo ẹni mo ti ṣe mo ṣe bọ́tà ń ṣe wá wo tv ni mo ti fọ gbogbo àwọn aṣọ tẹ́lẹ̀ kí n fọ ìfẹ́ mo ti dáná ẹyin gan ni mo ń jóde pé kájọ wá jẹun. and in fairness to you ó yà mí lẹ́nu pé mo wọ inú bíbá mi ò rí ẹ kó máa tẹ fóònù kó máa ṣe gbá kó máa ṣàwo ẹ méjèèjì tí mo pè é ń náà ọwọ́ kan ló wọlé kò sí pé fóònù ẹ wà dé bísí. Ah, ah, mo ti sọ fún yín pé mo ti di change person mo ti adjust. that's my darling thank you very much ọlọ́run àbá mi dúró tí ẹ tí mo fẹ́ fìmí àti ẹ náà ni àṣà ní para wa. wọn máa lọ síbẹ̀ lẹ́kọ̀ọ̀kan instablog naija ẹ̀kọ̀ọ̀kan àwọn ìdẹ́yọ̀ bá mí sí i káwọn. kò sí kò bá ọgbà tó ń ṣòkò ó lẹ sí níbi ẹ̀rọ àdúrà it's okay gbogbo ẹ̀kọ́ ni tv ń sọ kó tó yẹn ń pè breaking news ni. mo kí gbogbo yín o ẹ dáhùn àbí èmi ò ń ṣe oníjà ẹnì kankan nínú yín àbí kí n tó tẹ̀síwájú madam dáàdi yín dà. excuse me i don't understand that. i mean ọkọ yín. oh ọkọ mi ẹ kò ìdí láti ọ́fíìsì. that is wrong. yeah. Uh, a sọ pé kí everybody kan ṣe kí ni kan dúró sílé àbí torí ẹ̀ la ṣe fi sí alẹ́ then lọ́jọ́ ta ti kó lẹ́tà wá tí wọ́n ti ń sọ pé wọ́n bá wọn kan wọn ò bá wọn kan mo ti mọ̀ pé irú eléyìí máa wáyé kò dáa o ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó bọ́n ṣe síbí oore ah, ọ̀fẹ́ ni gbogbo yín rí gbà o oore ọ̀fẹ́ gidi gan-an lẹ rí gbà ìdí tí mo fi sọ pé oore ọ̀fẹ́ lẹ rí gbà ni pé Eh, ọ̀pọ̀lọpọ̀ àwọn landlord ló wà kí wọ́n tó gba ẹnikẹ́ni sínú ilé wọ́n rẹ́dì láti ṣe òfin tótó kí ẹnìyẹn tó wọlé ẹ̀yin ẹ kọ́kọ́ wo orí ìdààmú tẹ máa rí a rí agent a rí landlord a tún rí association a rí gbá ara wo eh, ènìyàn ẹlẹ́ran ara ni mí wò pé wàhálà tí àwa ẹ̀dá ń rí ká tó rí ilé kó sí ó pọ̀ tábà tún fìyẹn kún ó tún pọ̀ sí ni ṣùgbọ́n oore ọ̀fẹ́ tẹ ní àǹfààní tẹ ní ẹ̀ mọ́ ọ́ lò ìjà ni bí orò awuyewuyewuyewuye inú ilé yìí nìkan dẹ̀ ni gbogbo àwọn neighbors àwọn tó mú létí yín lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òsì iwájú ẹ̀yìn wọ́n sọ ọ̀rọ̀ sí mi létí etí mi ti kún tó bá jẹ́ pé bọ́n ṣe ń sọ̀rọ̀ tó ń complain nípa yín ni ó yẹ kí n ti lé everybody. àwọn ilé kan wà tó jẹ́ pé tẹ́ bá wọ bẹ̀ tí wọ́n bá sọ fún yín pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ará bíi ti wá ra kọ́kọ́rọ́ tí wọ́n ń gbé bí ẹ̀ sọ pé rọ́ wọ́n ń ṣe bí ọmọ ìyá ọmọ ọba bíi fámìlì kan ló máa ń ṣe. ìrí tí ẹ rí gún òun lẹ ṣe ń tagún lọ́fà àti onímọ́tótó o àti wọ́n nìkan wà ó ní eh, ìyẹn dalépọ̀ dalérú dalépọ̀ what do they call it olóhùn dọlápọ̀ ìyàwó wọn mr tokunbo is mr tokunbo here. Eh, mr tokunbo ah, eh, now ẹ kálukú wa ń ṣe bó ṣe wù ú ọlọ́run tó dẹ̀ dá yín tó ní kí kálukú gba kọ́kọ́rọ́ sẹ́gbẹ́ ara wọn bóyá wọn mr tokunbo ó gba kọ́kọ́rọ́ sí ẹ̀gbẹ́ mr bàbá jìnnàdù ọwọ́ dídé kọ́lù sà alhaji. alhaji fawaz. Ah, wọ́n ní àwọn kan wọ́n ń ṣe àgbèrè ṣègbà i'm sorry i'm sorry mi ò poknos o kó lè dá ni à ń ṣe o èmi ò dá sí nǹkan tó tí kò kàn mí ẹ jọ anyway ẹ jẹ́ ká fi ìfẹ́ bára wa lò wọn lẹ́nìkan náà tún wà pé phone instagram àbí or something gbogbo ẹ gbogbo gbogbo nǹkan yín ló máa ń fa wàhálà nulẹ̀ yìí ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ jẹ́ ká fi ìfẹ́ bára wa gbé bí mo ṣe ń wo àkíyèsí àti àkọsílẹ̀ tí mo rí nínú ìwé tó wà lọ́wọ́ mi mo rí i pé tọkọ tìyàwó ni ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń gbénu lé yìí then nínú ìgbéyàwó ni ìṣòro ti máa ń bẹ̀rẹ̀ tó ti máa ń bọ́ sí àárín ilé tí a jọ ń gbé bọ́ sí àdúgbò gẹ̀rẹ́gẹ̀rẹ́ àbọ́ sínú ìlú ṣe rí nǹkan tí a pè ní ìgbéyàwó nǹkan tí gbogbo wa gbọ́dọ̀ ní ìfaradà nínú ẹ̀ ni. àkọ́kọ́ náà ẹ má jẹ́ ká garùn wo ìgbéyàwó ẹbí kan kẹ má wò pé bóyá ẹni yìí torí pé ó jáde bí ẹni ọlọ́run ó wùwà bí ọlọ́run ìgbéyàwó ẹ̀ ó gbọ́dọ̀ jọ ti ọlọ́run nínú ìgbéyàwó àìmọye nǹkan ló sápamọ́ tó jẹ́ pé ẹ lè fimú filẹ̀ tí a bá fimú fin o máa fífi kú fin. azim wàláhì ilé azim wàláhì. ènìyàn ẹlẹ́ran ara ènìyàn ní ènìyàn máa jẹ́ lọ láéláé. jalla jalalu. ibi tí ẹ lérò pé ẹ lè bá anybody lẹ lè bá tí ẹ bá wá fi ìwà tí ẹnìyàn hù tẹ bá fi ń judge ó lè mú àwa náà ṣìṣe tá a dẹ̀ ní rí àánú ọlọ́run gbà ẹnìkan la máa ń kọ ìbàjẹ́ fún bó ṣe ń bẹ láàrin lọ́kọláya làwọn kan tún ń garùn wọn ń wo ẹ fẹ́ fi ìgbéyàwó ẹnìkan ẹ fẹ́ máa fi gbé tiyín dúró ago aláago kò ṣeé wò ṣiṣẹ́ ẹ jẹ́ ká gbé ìgbéyàwó wa ká gbé e lé orí òṣùwọ̀n ọlọ́run ọlọ́run ló mú ìdílé ró òun nìkan ni òpó tí a lè gbé ìgbéyàwó wa lé lórí tó máa dọjọ́ alẹ́ so mo rọ̀ wá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a fi ìfẹ́ lò. nínú ìjà nínú pípariwo etí kejì kẹta a mọ gbogbo nǹkan tí ẹ̀ ń bò. fúndì kan àbí ìkejì èyí tí mo wá wá èmi wá láti wá bá ẹnikẹ́ni jà àbí láti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí landlord mo wá gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí bí ọ̀rẹ́ bí ẹ̀gbọ́n bí àbúrò sí yín láti bá wa sọ̀rọ̀ nǹkan tó tọ́ àti nǹkan tí ó yẹ ká máa ṣe ṣùgbọ́n tí mo bá wòye àbí mo bá gbọ́ pé ìjókòó wa lẹ́yìn kò so èso rere màá wá láti wá ṣojú ọlọ́run tó jẹ́ landlord màá dẹ̀ jíṣẹ́ tọ́lọ́run rán mi pé báyìí nìkẹ́nìyàn ṣe rìn ọlọ́run ní í ṣe gbogbo wa a ní sin kọ́kọ́rọ́ kú o ọlọ́run ní ṣe wá ní ayálégbé ọlọ́run á jogún iléere fún wa tó bá wá jogún iléere fún wa àwọn tó máa gbé bẹ̀ wọ́n á fi wá lọ́kàn balẹ̀ wọn ò ní gbé yín lọ́kàn sókè bí ọkàn mi ṣe ń lọ òkè yìí o ẹ jọ̀ọ́ torí ọlọ́run ehm, kí n tó parí ọ̀rọ̀ mi bóyá aríyàn kan tó fẹ́ sọ gbólóhùn kan àbí méjì. alhamdulilayi eh, alhamdulilayi. alihamdulilayi rọbìlẹ alamina kẹsìrà. alihamdulilayi. ẹ ti sọ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ Ọlọ́run wa ní jẹ́ kẹ́ ẹ sọ tán. àmín. ilẹ̀kùn ní ẹrínú ẹróde ah, bẹ́ẹ̀ ṣe wá rínú tẹ ẹróde tó náà Ọlọ́run ní jẹ́ kí ilẹ̀kùn yín ọha. àmín àmín. ẹ̀yin lẹ kọ́lé yìí lóòótọ́ àmọ́ aago gbàǹjo Ọlọ́run ní jẹ́ wọn lu mẹ́gbà kankan ọlá àjẹkàn ṣoṣo Ọlọ́run ọlá síwájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí ẹ sọ tó pọ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ náà ó sì tún yẹ kẹ́ ẹ tún sọ ah alihamdulilayi alihamdulilayi alihamdulilayi alihamdulilayi. ẹ sọ landlord ẹ má bínú ẹ ṣe kan ẹ lè jókòó sá ẹ jókòó yẹ bẹ ṣe sọ yẹn ni gbogbo wa máa fọlù ẹ àbí àdèmà àníjà máa máa wà pẹ̀lú ìrẹ́pọ̀ so àánú mọ gbogbo wa oníjà mọ ìyàwó mi gan gbogbo ẹ wọn á reduce internet gentleman mi náà àṣẹ dáadáa àtijọ́ sọ̀rọ̀ kẹ́ tó dé pàápàá jùlọ landlord alájà inú wa á dùn pẹ̀lú aláàjì tí wọ́n bá lè dìde kí wọ́n ti ẹ̀ eh, bọ̀ yín lọ́kàn dìmọ̀ra wọn lójú. Ah, alihamdulilayi rabil alamina ẹ ṣe gan. Um, madam ẹ má wo èmi nìkan o èmi kọ́ ni mo jókòó síwájú yín o ọlọ́run allah tẹ nígbàgbọ́ nínú ẹ̀ tẹ́ ń sìn àbí then ká tún wá fi ètò àwa ènìyàn ká tún fi kún. allah akbar kó tún dàbí ká ní ẹ wo ọjọ́ orí mi ẹ wo ti agent mi ẹ wo gbogbo àwọn tẹ fẹ́ràn láàrin yìí ẹ jọ tó lọ́lọ́run ẹ bá wa fi orí ji aláàjì. ẹ ṣe gẹ́sà ẹyẹ sún àgáyé mọ̀mọ́ tó tóbi ẹt ẹ sún àgáyé bá ti. ẹ pa ọkọ yín mọ́ra ẹ má. ṣé gan ni sọ. àǹtí no no no no no kò yẹ kẹ́ kúnlẹ̀ báyẹn náà ẹ ṣáà mọ̀ pé ilé ilé ilé kúnlẹ̀ sí bẹ́ẹ̀ ṣe kúnlẹ̀ yẹn sí oríṣiríṣi germs bacteria ló máa wọnú aṣọ yín tó bá dẹ̀ ti penetrate wọnú skin yín ó lè cause skin infection or any kind of disease which will not be good for your health do you understand ẹ má máa kúnlẹ̀ ẹ lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní láti kúnlẹ̀ ẹ kí ṣé kò rẹ̀ yìí. tójú bọ́lẹ̀ ẹ̀rọ nù tójú bọ́lẹ̀ ẹ̀rọ nù gbogbo ojú rí kọ́lẹ̀ ẹnu wí kò mọ́jú kò mọ́ra ìyàwó ìyàwó tójú bọ́lẹ̀ ronú rù ohun ojú mi rí màá wí ṣẹlẹ̀ yìí tàbí ìwà ni gbogbo nǹkan lórí afẹ́fẹ́ bó wọlé orí afẹ́fẹ́ bó jáde ó dorí afẹ́fẹ́ bọ́kọ̀ ò bá jẹun ó dorí afẹ́fẹ́ gbogbo ayé rẹ̀ lórí afẹ́fẹ́.